حمدا كثيرا لمن وفق ذوي الدراية للحكم والعمل بمقتضى الرواية وصلاة وسلاما على المبعوث رحمة للعالمين بشيرا ونذيرا وداعيا إلى الله وانفراجا منيرا وعلى آله وأصحابه الطيبين الطاهرين وعلى كل من استنى بسنته إلى يوم الدين وبعد السلام عليكم ورحمة الله وبركاته àdúpẹ́ ní ọ̀pọ̀lọpọ̀ fún ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala ọlọ́run ọba tó fi àwọn alágbọ̀yé àwọn olùmọ̀ tó fi wọ́n ṣe kò ń gẹ ní máa ṣiṣẹ́ àti máa ṣe ìdájọ́ pẹ̀lú ẹgbàwá tó wá látọ̀dọ̀ ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala láti jẹ òtítí ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala àlékún tí ọlọ́run ọba ní ọlọ́run ọba kó bá síwájú ẹ̀dá anábì sallallahu alayhi wa alihi wa sallam kó bá wọn ara ilé àtàwọn pàṣáwà yìí náà kó má takú lórí àwọn tí a kà yìí kó sàn àti tóbi lórí àwa náà àtàwọn tí ó máa wá lẹ́yìn wa lórí ìlànà yìí títí di ọjọ́ gbòǹde alkiyama eléyìí ni ó máa jẹ́ ìdánilẹ́kọ̀ọ́ ẹlẹ́ẹ̀kejì lórí àkọlé tí a tàyànnà eléyìí tí a rí pé àwa mùsùlùmí ní bùkátà sí i láwùjọ tí a wà yìí lásìkò yìí ọ̀nà ni ọ̀rọ̀ alùmọ̀àkìmù eléyìí tí àwọn olóyìnbó ń pè ní sanitizer fertilizer pasteurizer nǹkan tí wọ́n ń pè ní yẹn wọ́n ń pè ní antiseptic náà àwọn èròjà tí a fi ń ṣe ìmára tí ó ń pa kòkòrò lílo àwọn èròjà yìí eléyìí pé ó ní alcohol nínú sixty to seventy percent alcohol lílo nǹkan yìí ìdájọ́ ẹ̀ ní tí à gbé yẹ̀wò ǹjẹ́ ẹ̀tọ́ ni fáwọn mùsùlùmí láti lo nǹkan yìí láti fi pa àwọn kòkòrò àìfojúrí eléyìí tí ó lè tapamọ́ sí àwọn àgọ́ ara wa pàápàá jùlọ tó lè wà nínú tó lè wà bí ọwọ́ wa ilé tó yẹ pé ó lè tàtibẹ̀ bọ́ sí imú kó bọ́ sí ẹnu kó bọ́ sí ojú kó bọ́ sí etí gẹ́gẹ́ bí àwọn elétò ìlera bí wọ́n ṣe kìlọ̀ fún wa ní àsìkò tí coronavirus tí ohun tó ń tàn káàkiri tí ó dẹ̀ ń kó wàhálà bá ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn yìí àwọn elétò ìlera wọ́n á gbà wá níyànjú láti máa fọwọ́ wa ní òrèkóòrè pẹ̀lú sanitizer èyí tó jẹ́ alcohol based sanitizer alcohol based sanitizer sanitizer tó ní alcohol nínú ògógóró tó tó ìdá àádọ́rin nínú ìdá ọgọ́rùn-ún àti tó tó ìdá ọgọ́ta nínú ìdá ọgọ́rùn-ún so àwọn elétò ìlera ní ká máa fi irú sanitizer yìí ká máa fi fọwọ́ nígbàdégbà lóòrèkóòrè kó lè pa àwọn kòkòrò fáírọ́ọ̀sì yìí coronavirus eléyìí tí a bá ti fọwọ́ bà ní àwọn àyè tí àwa gan mọ̀ tí a lè gbé lọ símú gbé lọ sí ẹnu gbé lọ sétí gbé lọ sójú tó lè ṣàtìlẹ́ bọ́ sí ọ̀nà fún wa tí ọgbà rẹ̀ bọ́ sí inú ẹ̀yà ara tí a ń pè ní lung eléyìí tí a fi ń mí náà tí ó sì lọ sí àwọn sùtá eléyìí tí kò lẹ́gbẹ́ ní inú agbègbè kọ́lọ́n kó dáàbò wá fún ìyá fún àwọn kòkòrò yìí náà eléyìí tí amẹ́nuba gbẹ̀yìn nínú ìdánilẹ́kọ̀ọ́ alákọ̀ọ́kọ́ òun náà ni ìdájọ́ alhamru ìdájọ́ ọtí níbàámu sí mímá àti àìmá rẹ̀ ilé ìlà ajíkúyọ yí pé àwọn olùmọ̀ wọ́n ní ìyapa láàrin ara wọn sọ lórí pé ìjẹ́ ọtí tí nǹkan máa ní abẹ́gbẹ̀ ni tí n tún fi rinlẹ̀ fún àwọn tí wọ́n lè ti ọ̀rọ̀ gbígbọ́ yé ìpanupọ̀ wà lọ́dọ̀ àwọn olùmọ̀ pé ọtí haramu ni èèyàn gbọ́dọ̀ mú èèwọ̀ lọ́wọ́ bá lọ́sùn máa ń dára sí lórí wa pẹ̀lú nafsu al-Qur'an àti sunna anabi sallallahu alaihi wa àti pàrọ̀kọ̀ gbọ́n afa kò sí àpárá kan lọ́dọ̀ àwọn afa ní ilé mùsùlùmí kankan ò sì gbọdọ̀ nígbàgbọ́ sí ìlẹ́tọ̀ ọtí ibi tí apá wà láàrin àwọn afa ni pé ǹjẹ́ ọtí ṣé ẹ̀gbin ni àbí ntọ́mà nítorí pé ká sọ pé nǹkan jẹ́ haram kò túmọ̀ sí pé nǹkan yẹn jẹ́ ẹ̀gbin ìdájọ́ ọ̀tọ̀ tó jẹ jáde òun ni ìjẹ́gbìn nǹkan àti kèṣe àbí àìkò jẹ́gbìn rẹ̀ fẹ́ pé àwọn ìdájọ́ mi náà tó rò pọ̀ pẹ̀lú irú ìdájọ́ yìí tó yàtọ̀ sí ìdájọ́ alákọ̀ọ́kọ́ ìjẹ́ haram àti kò jẹ́ haram ìjẹ́gbìn àti kò jẹ́gbìn òun làwọn olùmọ̀ ti yapa lórí ẹ̀ tó náà ti láwọn ìdájọ́ sí ìyapa yẹn náà ó ní onípa lórí àwọn ìdájọ́ yẹn ní abala ìrántí ilé tí ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala pé wá sí ká máa ṣe tí ẹ̀wù bá gbàgbé mo ṣàlàyé pé àwọn jumhurul ulama àwọn tó pọ̀ jù náà wà fà ibi táwọn lọ ni pé ọtí ẹ̀gbin ni àwọn tí wọ́n wá jẹ́ ikọ̀ kejì tí àwọn kéré nínú àwọn olùmọ̀ làwọn gbà yé pé ọtí òfin ṣẹ̀gbin náà àwọn tó kéré yẹn ni ìmọ̀pẹ̀pẹ̀ sí ká dárúkọ torí tá a bá ti láwọn tó pọ̀ mí ṣùgbọ́n ẹ̀dí ká dárúkọ díẹ̀ nínú àwọn péréte àwọn afá díẹ̀ nínú wọn tán gbà pé kò kí ń ṣe ẹ̀gbin ní ọtí nínú wọn ni Rabi'a gẹ́gẹ́ bí mo ṣe mẹ́nu bá nínú ìdánilẹ́kọ̀ọ́ alákọ̀ọ́kọ́ Rabi'a tó jẹ́ Sheikh Malik tó jẹ́ afá fún alimam Malik bin Anas rahimah allah ta'ala afá àwọn tí wọ́n kẹ́kọ̀ọ́ púpọ̀ jùlọ lọ́dọ̀ rẹ̀ tí wọ́n jókòó sí púpọ̀ jùlọ Rabi'a nínú àwọn fuqaha àwọn gbà yí pé ọtí òfin sẹ́gbẹ̀ẹ́ nínú àwọn tó tún jẹ́ àgbà àfà tí wọ́n jẹ́ afa àfà ògúnlẹ́gbòǹgbò dátọ́lẹ́nu ọ̀gbìn tí wọ́n sòwò taláyà nínú mà ma gbà yí pé ọtí kò kí ń sẹ̀gbìn òun náà nílé ìṣògùn táàdì ọ̀ṣunà ọ̀wọ́ ta'ala nínú àwọn tó tún rí bẹ́ẹ̀ nínú àwọn olùmọ̀ tí wọ́n àṣẹ taláyà mà òun náà ni àfà wa al nínú àwọn tó rí bẹ́ẹ̀ òun náà ni àfáwà alimamu shaukani àsìkò tí wọ́n tó sọ̀kalẹ̀ ó súnmọ́ àsìkò wáyé díẹ̀ alimamu shaukani yìí rahimahullahu ta'ala nínú àtẹ́lù jarrar mutadassiqu ala hada'iqil azhar àwọn náà sọ pé ọtí kò fi ń ṣẹ̀gbẹ̀ nínú àwọn tó tún sọ Siddiq Hassan Khan nínú tí àwọn kan pè ní Arwabatu Nabiya àwọn náà gbà yí pé ọtí kò kí ń jẹgbìn àwọn tá a ti wá bá lùgbà tá a súnmọ́ wọn táwọn náà súnmọ́ wa fẹ́ pé a bá wọn lu ọ̀pọ̀lọpọ̀ ìgbà kó tó kí bákan náà alágbàmọ̀ ti bákan àbúzẹ́yì àwọn nígbà wípé ó jẹ́ ìgbàtọ́ pọ̀lọpọ̀ náà àwọn àfà tí yìí nílè mẹ́nu bà wọ́n tán pẹ̀lú pé wọ́n gbà pé ọtí kò fi ń ṣẹ̀gbẹ́ náà mílí báyìí ọ̀rọ̀ kan ní tọ́yẹ́ pé ó bùkátà kí á yànnà náà tí a ó fi mọ ìjẹ́ ẹ̀tọ́ lílo ọtí àbí àwọn nǹkan míì tó bẹ́ẹ̀ fún nǹkan míì tó yàtọ̀ fún mímu ìjọ́tọ̀ àbí ìtọ̀ eré ìjẹga gbogbo alátímà wípé èèwọ̀ ní fún mùsùlùmí láti mọ ọtí èèwọ̀ ni nínú àwọn ìṣẹ́ ńláńlá nínú àwọn tàbá ìrè tó ní òògùn tọ́nà bá kó yàrá kúrò kó yàrá yà tọ́nà bá lè kẹ́lá sí ìlérí iná fáwọn tí bá ń ṣe irú ẹ̀ tọ́nà bá ṣe fún wọn. gbogbo wa ni a ti mọ̀ pé èèwọ̀ ni fún mùsùlùmí láti mu ògógóró láti mu alkohol èèwọ̀ ni. ṣùgbọ́n alkohol yìí ǹjẹ́ a lè lò fún nǹkan míì ká lò fún èròjà apakòkòrò gẹ́gẹ́ bí oúnjẹ pípé nínú àwọn nǹkan tí ó lágbára ní èròjà tó lè pa kòkòrò àìfojúrí ni tó sì lè mọ nǹkan tó yẹ kí wọ́n gbára lè jẹun ní inú máa pépò ìmọ̀ tó ní ṣe pẹ̀lú bá ń ṣe ìṣègùn onígbàlódé bákan náà wọ́n gbára lé gan níbi ọ̀pọ̀lọpọ̀ àwọn ilé iṣẹ́ tí ti ń ṣe àwọn nǹkan mèremère jáde bẹ́ẹ̀ ni wọ́n gbára lé ní pharmacy náà ìrora ni kìí sọ àwọn tó yẹ pé wọ́n ní pharmaceutical company àwọn pharmacy àwọn náà gbára lé nǹkan yìí gan tí wọ́n ń lò láti fi dá oríṣiríṣi àwọn ara ǹjẹ́ èèyàn lè lo àwọn nǹkan yìí fáwọn nǹkan yẹn òun ló rò papọ̀ pẹ̀lú ìdájọ́ tí à ń sọ yìí náà àwọn jùmọ̀ kí ni ẹ̀rí tí wọ́n gbára lé wọ́n ti sọ yí pé ọtí ń kọ́ àníṣe ẹ̀gbin ni tí a kò gbọdọ̀ súnmọ́ tí nǹkan tó gbára lé òun náà ni àyà tó wà nínú Suratul Ma'idah eléyìí tí ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala tó fi ń sọ fún wa nípa ọtí àti àwọn nǹkan ìbàjẹ́ míì tí ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala ṣe léwọ̀lẹ́wà lórí ọlọ́run bá ní yá ayyuhal ladhina amanu إنما الخمر والميسر والأنقاب والأزلام رجس من عمل الشيطان قد كذبوه لعلكم تفلحون قال الله باني مقبلتا نزع قولوا لدو داج داج وانسي أتي تتا تتا أتي إما فانكم فوسا يبي أفا وعد الله بن عباس يبي صلى الله عليه وسلم òkúta bí àwọn èèyàn tó ń jú ẹran fún láti fi jọ́sìn fún lẹ́yìn ọlọ́run Allah subhanahu wa ta'ala ọlọ́run yìí wáyé wal azlam àti káwọn fi ọ̀fà pín nǹkan káwọn fọ̀fà pín ẹran ilé tó wọ́pọ̀ láàrin àwọn lárúbáwá lásìkò jahiliya tàbí kí a máa kọ nǹkan sí ara ọ̀fà ifa'al la tafa'al ṣe má ṣe kakọta ọ̀fà káwa da ọ̀fà náà rú ká da ojú ẹ̀ dé káwa ní kéèyàn mú kan tó bá mú ìfà àjẹgbẹ̀ tó fẹ́ dáwọ́lé máa ṣe nìyẹn ọlọ́run fẹ́ kó ṣe nìyẹn òòṣà fẹ́ kó ṣe nìyẹn òòṣà wọn náà lọ́wọ́ wọn wọn kó àwọn tí ń lọ lóòṣà wọn lọ dàrú àwọn àmàbẹ òòṣà wọn pé tó níta àwọn fẹ́ mú yìí o pé ntí ọba fẹ́ káwọn ṣe ní káwọn mú tó bá ti mú yìí fàáyì ìgbàgbọ́ wọn pé òòṣà wọn fẹ́ káwọn lọ dáwọ́lé níta fẹ́ dáwọ́lé gbogbo tó bá wù kẹfẹ́ ṣe pátá nǹkan máa ṣe nìyẹn alaikum salam sọlá barakatu wọ́n jìnà sí nǹkan yẹn wọ́n ní òòtà àwọn fẹ́ káwọn ṣe nǹkan yẹn nìyẹn so wọ́n lo nǹkan yìí lórí àdìkọ̀dáàmú wà ní ìjàm lórí pé sáàtì nǹkan ni àbákùrà dókùnrin bẹ́ẹ̀ náà wal azlam ọlọ́run bá ní nǹkan yìí náà ríkùn min amali shaytan so ibi tí àwọn olùmọ̀ àwọn jùmọ̀ tó wọ́n lò lẹ́rìí dáre lórí pé ọtí ẹ̀gbẹ́ ni ríkùn gbólóhùn ríkùn tọ́lọ́run bá yẹn

èèyàn tó tọ́lọ̀ bá dìgbẹ́ nípa ṣẹ̀lẹ̀bù tẹ́lá tí wá ní ká máa lò ó fún àwọn nǹkan ní ìyàtọ̀ fún mímu àjìnà sí má nìyà fi súnmọ̀ nìyẹn tó la'allakum tuflihun ọlọ́run bá ní kẹsí lè kí ẹ lè bá jẹni tí yóò làkún bí ya ọlọ́run bá Allah subhanahu wa ta'ala náà eléyìí yóò mú wa sọ̀rọ̀ nípa ẹ̀rí tí àwọn jumhurul ulama tí wọ́n lò yìí ǹjẹ́ ẹ̀rí ṣé ó fẹsẹ̀ múlẹ̀ àbí kò fẹsẹ̀ múlẹ̀ náà eléyìí tí kò sí èméjì ń bẹ̀ òun ni pé ẹ̀rí táwọn jùmhúrù ń lò yìí ẹ̀rí tí kò fẹsẹ̀ múlẹ̀ tí kò dẹ̀ wọlé ni kílẹ̀ rí náà òun náà ni ká lo gbólóhùn ríd gbólóhùn ẹ̀gbin tọ́nà ọba àlékẹ́lá pé nǹkan yìí nínú àyà tí mo kà yìí ká lo àlànà játa tìlkọ́mù ká ní òun lẹ̀rí lórí pé ọtí ẹ̀gbin ni ká ní yẹn lẹ̀rí nínú tí ọ̀rọ̀ ọlọ́run bá lọ subhanahu wa ta'ala lórí pé ọtí ẹ̀gbin ni kí ló dé torí pé ọlọ́run bá lè kẹ́lá pé ọtí ní rí nínú àyà tó wà nínú suratul Ma'idah yìí ọ̀rọ̀ táwọn jùmúhùrù sọ yìí ọ̀rọ̀ tí ò wọlé ọ̀rọ̀ tí ò ṣe gbà ní ní àwọn ọ̀nà ìdí mẹ́rin òun làwọn olùmọ̀ náà fi fèsì lórí ọ̀rọ̀ yẹn ọ̀nà alákọ̀ọ́kọ́ òun ni gbólóhùn rídíkù tí ọlọ́run bá Allah subhanahu wa ta'ala lò nínú àyà yìí nínú èdè nǹkan tó ń pè bẹ́ẹ̀ wọ́n náà ni al-khabithul qadiru hissan aw ma'na al-khabithul qadiru hissan aw ma'na òun náà ni nǹkan tó jẹ́ ẹ̀gbin tó jẹ́ dọ̀tí ẹ̀gbin hissan aw ma'na ọ̀nà méjì wá ní ẹ̀gbin pín sí sábà sọ pé rídíkù ìtumọ̀ méjì ló máa ń gbé wá àwa gbọ́dọ̀ mọ èwo lọ́lọ́wọ́ ọba Allah subhanahu wa ta'ala gbà lérò nínú tiwọn méjèèjì yìí láàyè láàyè tọ́nà ọba àdìkẹ́lá bá ti lóye káfíìlì márùn ìdájọ́ wò láhùn tí nǹkan bá ti ní ìtumọ̀ méjì ẹ̀ẹ́wàdì ewu gangan nínú ìtumọ̀ méjì díẹ̀ o ni wọ́n gbà lérò kẹfìlẹ̀ màdájọ́ tẹ́fùn ìtumọ̀ alákọ̀ọ́kọ́ ìjẹ́gbin alákọ̀ọ́kọ́ o ni ìjẹ́gbin tó ṣe ìtọ̀ àtìgbẹ́ ìtọ̀ àtìgbẹ́ ẹ̀gbẹ́ ni nǹkan méjèèjì ní àìlù nǹkan yẹn gẹ́gẹ́ nǹkan yẹn gẹ́gẹ́ ìtọ̀ gẹ́gẹ́gẹ́ ẹ̀gbẹ́ ni ìgbẹ́ gẹ́gẹ́gẹ́ ẹ̀gbẹ́ ni ó ìṣe fojú rí ìgbẹ́gbìn rẹ̀ ṣe fojú rí ó ìṣe àlèfọwọ́gbàmú tó bó ìgbà nǹkan yìí ẹ̀gbẹ́ rẹ̀ ìjẹ́ irú bẹ́ẹ̀ náà lọ ti ṣe rí sí ọtí bí ìgbẹ́ bí ìtọ̀ lórí ṣé ìbálò ẹ̀gbin tí a gbọ́yé nípa ìgbé àtìtọ̀ sírù ẹ̀ náà ìtọ̀ sí onípe ní ànàjáta tó ṣe sí ìyà àríká sọ pé àríjìtù ṣe sí pé eléyìí báyìí ṣe bẹ́ẹ̀ lọ sí rí ìtumọ̀ kan nínú ìtumọ̀ àríjìtù ní inú ẹ̀gbin abala kan ni abala ẹlẹ́ẹ̀kejì nínú ìtumọ̀ tẹ́gbin máa ń gbé wa ó ní pé kí nǹkan jẹ́ ẹ̀gbin nínú ìtumọ̀ ṣùgbọ́n kò ní jẹ́ ẹ̀gbin ní nínú bí nǹkan òun gẹ́gẹ́ ṣe rí gẹ́gẹ́ kò ní jẹ́gbìn kò ní jẹ́gbìn tó ṣe fojú rí tó ṣe fọwọ́ gbá mú ṣùgbọ́n ìtumọ̀ ẹ̀gbin yóò wà lára rẹ̀ tó pé ìwà àbàjẹ́ ni ìwà ẹ̀gbin ni so ọ̀nà méjèèjì ni rídìtù máa ń túmọ̀ sí ìjẹ́gbin rídìtù ìtumọ̀ rídìtù ẹ̀gbin tí ń bẹ nínú ìtumọ̀ yẹn ọ̀nà méjèèjì ló lè túmọ̀ sí àwa fẹ́ mọ̀ ewu lọ́wọ́ bá lè tẹ́lágbà lérò nínú méjèèjì nínú áyà yìí káfí lè máa gbé sí ẹ̀gbin gẹ́gẹ́gẹ́ lọ sí ni àbí ọlọ́run bá nìkẹ́ láti pè ní ẹ̀gbin nítorí pé ó mú ìtumọ̀ ẹ̀gbin dání ìwà ẹ̀gbin ní ìwà eré ni alákìmọ̀ náà eré yìí báyìí tábà fẹ́ worú yẹn àwọn àlàyé tó wà ń bẹ̀ ó pọ̀ gan àlàyé náà pọ̀ ni pé sẹ́rí gbólóhùn àríjù ọlọ́run ọba lọ́sùn fáwọn ọ̀nà mẹ́sàn-án ti lọ náà al gbogbo ọ̀nà mẹ́fẹ̀ẹ̀kan tọ́lọ́mọba àlekẹ́lá ti lò ọ̀nà ká péré tọ́lọ́mọba àlekẹ́lá ti lò fún ìtumọ̀ ẹ̀gbin tí a ó ṣe fojú rí tó ti fọwọ́ pamọ́ ànàjáta tó ṣe sí ìyá ọ̀nà ká péré tọ́lọ́mọba àlekẹ́lá ti lò rí tí tó túmọ̀ nǹkan ìyẹn Al-Qur'an gbogbo ọ̀nà mẹ́jẹ̀ẹ̀jọ tó kù ní àwọn ọ̀nà mẹ́tẹ̀ẹ̀sán yẹn tọ́lọ́mọba àlekẹ́lá lò fún àríjìsìn màánàwí ẹ̀gbin nínú ìtumọ̀ ní tí èsì nínú nǹkan gàjà ni tí èsè nínú àìnù nǹkan gẹ́gẹ́ òkè ń sẹ̀gbìn níbo ti rí ṣùgbọ́n ìtumọ̀ ẹ̀gbìn wà nínú náà ilé báyìí inú nǹkan tí Allah ti gbá mú ni ọ̀nà wo lọ́nà bá rí jẹ́ láti lo orí tù nínú Al-Qur'an tó túmọ̀ ẹ̀gbìn gangan yàtọ̀ fún ẹ̀gbìn ìtumọ̀ òní gbólóhùn ọlọ́run bá Allah subhanahu wa ta'ala tó wà nínú Suratu Al-An'am so gbólóhùn yìí lọ́lọ́run bá Allah subhanahu wa ta'ala ti lo rí tó túmọ̀ ẹ̀gbìn tó ṣe foríjú tó ṣe fojú tó ṣe fọwọ́ gbámú tọ́dà jẹ́ bí ìtọ̀ àti gbẹ́ tó yẹ lẹ́yìn ọ̀nà yẹn gbogbo ọ̀nà mẹ́jọ tó kù tó ti pé mẹ́sàn-án kò sí fẹ́ràn wà lójú àti lẹ́gbẹ́ yẹn pẹ̀lú ìtumọ̀ yẹn. náà àyè tí ọlọ́run bá Allah subhanahu wa ta'ala tó ti lo gbólóyìn nínú al tó jẹ́ sí pé ó túmọ̀ ẹ̀gbin tí ó ṣe fojú rí tó ṣe fọwọ́ gbámú yàtọ̀ fún ẹ̀gbin ìtumọ̀ gẹ́gẹ́ bí mo fi ń sàlàyé òun náà ni àyà tí ó wà nínú Suratul An'am àyà 145 nínú Suratul An'am ọlọ́run Allah subhanahu wa ta'ala ní ìlànà nabi qul la ajidu fima uhiya ilayya muharramun ala ta'imin illa an yakuna daman إلا أن يكون ميتة أو دما أو لحم خنزير فإنه ريد تبعو آية مكاي أريكي مقاري àyà náà pẹ̀lú fa iná orí tó rí tó lọ́gbọ́n bá díjẹ́ láti fi parí gbólóhùn àyà yìí ilé tó túmọ̀ sí pé ọlọ́run bá lọ́sùn fáànù tálákà náàbì láti pé sọ fún àwọn tí ma rán ọ sí wípé ní orí kankan nínú àwọn nǹkan tí ọlọ́run bá lọ́sùn fáànù tààlà fi ránṣẹ́ tó sọ kalẹ̀ sílẹ̀ aláàbì sọ̀rọ̀ pé kí n ṣàlàyé fún yín ní orí kankan tó jẹ́ ìwọlé lórí nínú àwọn nǹkan tó ń wà ní kí n ṣàlàyé fún yín tó ń sọ táwa pé ó jẹ́wọ̀ fún gbogbo ẹnikẹ́ni tó bá jẹ́ yàtọ̀ fún òkú mbete ilà ayàkó na maita àti tó bá rí pé nǹkan ẹjọ́ òkú mbete lọ́yà kù àwùdámà masuha àbújẹ́ ẹ̀jẹ̀ tó pọ̀ àwùdáhìmà khinziri àbújẹ́ ẹ̀rí pé ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala náà kọ̀ àwọn nǹkan mẹ́ta lórí àwọn nǹkan mẹ́ta kan ọlọ́run ọba ní kẹ́lá ó sàlàyé àwọn nǹkan mẹ́ta kan pé àwọn nǹkan wọ̀nyí ẹ̀gbin ni wọ́n so alákọ̀ọ́kọ́ àlẹ́ìjà òkú gbèdé òun ni alimáàmù Ibn Rushd ló ń nínú wípé ẹ̀gbin làwọn nǹkan mẹ́rẹ̀ẹ̀rin yìí so mẹ́ta nínú àwọn nǹkan mẹ́rẹ̀ẹ̀rin yẹn lọ́lọ́wọ́n bá Allah subhanahu wa ta'ala lásìkò lé lórí nínú àyà yìí mẹ́ta lọ́wọ́n bá ní kíláka nínú ẹ̀ alákọ̀ọ́kọ́ òun náà ni láyíta òkú mbete ẹran tó yẹ pé ó ní ẹ̀jẹ̀ tí kò dẹ̀ ẹran tó ń gbé ní omi òkú mbete irú ẹran bẹ́ẹ̀ ẹ̀gbin ni ẹlẹ́ẹ̀kejì òun náà ni àwùjá máa mọ̀ tó hà àbí ẹ̀jẹ̀ tó pọ̀ tó jáde lára ẹranko tí ó ń gbé orí ilẹ̀ tí ò gbé nínú omi ó jẹ́ ààyè ara yẹn ní nǹkan ẹlẹ́jẹ̀ yẹn ti jáde ní àbójẹ́ àrò òkú ara yẹn ẹlẹ́jẹ̀ yẹn ti jáde tó bá jẹ́jẹ́ tó pọ̀ ẹlẹ́kẹta ni ẹran ẹlẹ́dẹ̀ ṣẹlẹ̀ kẹrin tí ò ti nu ara yìí tí ẹni ní gbé wá òun náà ni ìtọ̀ àbí ìgbẹ́ ọmọ anábì Adam alayhi salatu wa salam náà eléyìí báyìí ni ààyè ẹyọ kan nínú àwọn àyè mẹ́tẹ̀ẹ̀ta tí ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala ti lè gbóòrùn orí tó dẹ̀ ń túmọ̀ ẹ̀gbin gangan tó ṣe fojú sí gbọgbàmù tó ṣe fọgbàmù gbogbo àwọn àyè yòókù ní àwọn ọ̀nà mẹ́jẹ̀ẹ̀jẹ tó kù tó fi pé mẹ́sàn-án tí ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala ti fojú rí fọgbàmù tó bá yẹ kó bá rí bẹ́ẹ̀ rí so àjẹsí wípé áyà tí àwọn jùmhúrù ìlẹ̀mà tí wọ́n ń lò nínú Suratul Maida yìí láti fi tẹ̀lú wípé ọtí ẹ̀gbin ni áyà yẹn ò tọ́ka sí irú ẹ̀gbin tí àwọn ń tọ́ka sí yẹn nígbà tí àyà ń tọ́ka sí nípa ẹ̀gbin ọtí òun náà ní ẹ̀gbin ìtumọ̀ tí kò kí ń ṣe ẹ̀gbin ẹ̀gbin títí ara gangan tó yẹ sí pé ó dàjẹ́ ibi ìgbẹ́ ó dàjẹ́ ibi ìtọ̀ náà bákan náà nínú àwọn àlàyé tàkùn ṣe lórí ọ̀rọ̀ yìí ni pé ìjẹ́ gbólóhùn rí dùn sí ọlọ́run ọba lọ́sùn fáànù sàárà lò nínú àyà yìí tàbí kí n jẹ́ tó lọ sí ìrìn ẹ kí n fún yín ní ẹ̀rí mi nínú sọ́ọ̀tù alhajj àyà tàbí nínú sọ́ọ̀tù alhajj ibi tí ọlọ́run ọba lọ́sùn fáànù sàárà ti lo gbólóhùn rí nínú àyà yìí náà tí ó sì gba ẹ̀gbin ilé tó ṣe fojú pé fọwọ́ gbámú sí ò ọlọ́run bá lọ́sùn máa rẹ̀ sọ pé wàjítẹ́nìbù àríjìdánilẹ̀ àwòfàn wàjítẹ́nìbù ríjìdánilẹ̀ àwòfàn ọlọ́run bá lọ́sùn máa rẹ̀ sáárá ní ẹ̀jì náà sí àwọn òǹtà tí ṣe ẹ̀gbìn ọlọ́run bá lọ́sùn máa rẹ̀ sáárá nínú àyà ìpè àwọn òǹtà lẹ́gbìn nítorí pé ní tó wà mẹ́yẹn mín àlùbáyàníyà ní tó ń ṣe mín àtẹ̀bẹ̀rẹ̀ ọ̀gbẹ́yà mín tó ń tàlàyé fún wa nípa ìdájọ́ àwọn òǹtà ríra ń sìn òní sọ ọlọ́wọ́n ọba lọ́sùn wọn sára pé àwọn òòṣà lẹ́gbìn so ǹjẹ́ àwọn òòṣà tọ́lọ̀ ọba lékèrà pé lẹ́gbìn ṣé ẹ̀gbìn ìtumọ̀ ni wọn àlẹ́gbìn ẹ̀gbìn títara so a rí pé òkúta tí wọ́n ń jọ́ mẹ́fún sí òkúta yẹn gẹ́gẹ́ tó ó ti di ẹ̀gbìn gẹ́gẹ́ bí ìtọ̀ gẹ́gẹ́ bí ìgbẹ́ ṣé bí irú ìdájọ́ yẹn láti bá òkúta yẹn lò ṣé ìdájọ́ yẹn láti bá irin tí wọ́n ń jọ́sìn fún lò ṣé ìdájọ́ yẹn láti bá àwọn nǹkan míì náà ní àwọn nǹkan tó ń jọ́ nìkan tó jẹ́ òtàbí èrè àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tí ó gbọ́dọ̀ láti bá wọn lò àtẹ́gbìn ìtumọ̀ pé ìwà yẹn àti ìtumọ̀ tí wọ́n ti ẹ̀gbìn ní lọ́dọ̀ lọ́wọ́ bá lọ́sùn náà dára ìwà ẹ̀gbìn ni wọ́n ń wù tòtà bá wò á rí pé eléyìí láti túmọ̀ sí pé ìwà ẹ̀gbìn ni kò ń ṣe pé nǹkan yẹn ti di ẹ̀gbìn ẹgbẹ́ bí ìtàn àti gbẹ́ tò eléyìí ó túmọ̀ sí pé àrísú àlùmáàlà wíjù lọ́wọ́ bá lè gbẹ́lágbẹ́ lọ́gbàlóhùn náà kì í ṣe àṣẹ síyù ẹ̀gbin ìtumà ní kìí ṣẹ̀gbin tó ṣe fojú rí tó ṣe fọwọ́ so ẹ̀gbin nínú ìtumà ní náà lẹ́yìn tí mo ti mú àlàyé yẹn náà wá nínú àwọn kan tí a gbọ́dọ̀ mọ́ sàlàyé nínú àyà tí àwọn jùmhúrì rẹ̀ náà tí wọ́n ni nínú kan a gbọ́dọ̀ mọ́ sàlàyé lórí ẹ̀ ni pé gbólóhùn rítù tí ọlọ́run bá jẹ́ fún gbogbo àwọn kan kanú àyà so ká wá fúnlẹ̀ má gbólóhùn yẹn lórí ọtí nìkan àṣìṣe ni àwọn kan lẹ́yìn lọ́nà ọba lọ́sùn fáwọn àtàrà kanú wáyà yẹn nǹkan alákọ̀ọ́kọ́ òun náà ni àṣìkọ́bọ̀ nǹkan ẹlẹ́kejì òun ni kí ni òun náà ni àlùlẹ́yìnsì tẹ́tẹ́ nǹkan ẹlẹ́kẹta òun ni àlàǹkọ́ọ̀bù ìmọ̀ ìmọ̀ fún nǹkan mí lẹ́yìn ọlọ́run ọba lọ́sùn fáwọn àtàrà ìmọ̀ sí òkà ẹlẹ́kẹrin al ìmọ̀ dáwọ́lé nǹkan àti ìjáwọ́kù ní nǹkan pẹ̀lú ọfà tí ẹgbẹ́ mú ìsàlàyé síwájú yẹn àwọn nǹkan mẹ́rẹ̀ ilẹ̀ ọlọ́run bá rí kíra sọ wípé ẹ̀rí fún nínú àmà ìṣẹ̀tọ̀ ẹ̀gbin ni wọ́n nínú tẹ́ ìṣù ni wọ́n wà so kìí ṣe ọtí nìkan ni ọkọ̀báwò yẹn òun ló ń báwí ìró ìró nípa wípé ẹ̀gbin ni wọ́n yẹn òun ṣe ọtí nìkan ni ọlọ́run bá lọ́sùn fáwọn ọ̀tá náà fi nǹkan yẹn báwí tí kìí bá ṣe àwọn nǹkan mẹ́rin tó kú náà gẹ́gẹ́ bí àwọn jùmhúrù mùsàtìrì gẹ́gẹ́ bí wọ́n ti tú ọgọ́rọ̀ nínú àwọn afọ́ ní tẹ̀síìr gẹ́gẹ́ bí wọ́n ti tú ṣe bá yìí náà tábà wù á wà á yí pé tó bá yẹ pé gbogbo àwọn nǹkan ilé ọlọ́run àlekẹ́ lá ń bá wí àwọn wọn ní ìdájọ́ ẹ̀gbin fẹ́ fún ọtí á rí fún wọn bẹ́ẹ̀ nígbà àpẹẹrẹ sí tẹ́tẹ́ ṣé tẹ́tẹ́ títa gangan ṣé iṣẹ́ yẹn ṣé ẹ̀gbin gẹ́gẹ́ bí ìtọ̀ gẹ́gẹ́ bí ẹ̀ gẹ́gẹ́ bí ìgbẹ́ni àbí ìtumọ̀ iṣẹ́ yẹn ló túmọ̀ sí pé iṣẹ́ ẹ̀gbin ni nínú túmọ̀ tó yẹ báyìí a rí pé ànàjá àtàtò al-ma'nawiyya ni ó máa túmọ̀ sí mẹ́ẹ̀kọ́ lè bẹ́ẹ̀ ni àwọn ìwà méjì tó kú nínú wà bàjẹ́ tí ọlọ́run bàbá subhanahu wa ta'ala tó kà al-anqab wal-azlam tó jẹ́ báyìí sí so àwọn eléyìí náà rí ẹ̀gbin nínú ìtumọ̀ ní àwọn eléyìí náà rí ìtumọ̀ sí láyéláyé kò lè túmọ̀ sí ẹ̀gbin nínú kíni sí pé ìdájọ́ nínú ààyè yẹn tí í ṣe ẹ̀gbin ìtumọ̀ tí kò kí ń ṣe tara so yí báyìí sí náà eléyìí báyìí nínú àwọn àlàyé tí ó ṣe pàtàkì tó dẹ̀ ṣe kókó ni bákan náà gbólóhùn fàṣẹ̀nìbù ọlọ́run bá lọ́sùn máa tara síwájú gbólóhùn fàṣẹ̀nìbù ọlọ́run ní min amali ṣẹ̀kọ́n ọlọ́run bá ní gbogbo àwọn kẹta àkàyí nínú iṣẹ́ ṣẹ̀kọ́n nínú sí èsù ló wà nínú sí èsù ni so ń ṣe ọtí nìkan lọ́lọ́run bàdí ìjọba gba lérò pẹ̀lú yẹn náà gbogbo àwọn ọmọ àbàjẹ́ mẹ́tẹ̀ẹ̀ta tó kù náà tàbí pé mẹ́rin lọ́lọ́run ọba Allah subhanahu wa ta'ala ní ó ń rí fẹ́ẹ̀sì ní ààyè yẹn náà làbílẹ́yìn tí yẹn náà fẹsẹ̀ múlẹ̀ kan gbólóhùn tí àwọn olùmọ́sọ́lò yìí pé èyí rè gbólóhùn ta lè gbámú ni láti pé èyàn gbọ́dọ̀ jìnnà sí ọtí gbogbo ọ̀nà tí èyàn lè gbà lò èyàn gbọ́dọ̀ débẹ̀ ni yàtọ̀ fún mímu tẹ́nu kò lórí ẹ̀ nìkan àwọn ọ̀nà míì náà tí mímu tá a lè fi lè láti fi ṣàǹfààní àyàn gbọ́dọ̀ débẹ̀ òun náà ní gbólóhùn fajtanibuhu tọ́lọ́wọ́n Allah subhanahu wa ta'ala sọ náà so wọ́n ní ọtí lọ́wọ́n bá àdékẹ́lá gbàrí ohun náà yẹn ọ̀rọ̀ yìí náà àṣìṣe ni nítorí pé tó bá jẹ́ sí pé mọ̀ánnáfà ni mọ̀ánnáfàtò láwùrẹ́ ni ìyẹn ni pé gbólóhùn yẹn gbólóhùn abo ni wọn ló fàájú jẹ́ pé àfáwà al-asma'iyu rahimahullahu ta'ala sọ pé la yajuzu tadhkiruha kò tọ́ ká gbé gbólóhùn yìí wá lákọ̀ gbólóhùn yẹn pé abo ni wọ́n máa ń lò fún ni gbólóhùn abo ni tí ò tọ́ kí yẹn gbé wá lákọ̀ sí ibà yẹn sìn tí àwọn èèyàn bá wá sọ pé àwọn àwọn míì náà jà wáza àwọn míì náà sọkútọ́ pínyàn ló gbólóhùn yẹn ní akọ so a ní lóòótọ́ wà ní ìsọ̀dọ̀ ẹ̀ ṣùgbọ́n èdè tó wà fàtí tí ò sí ìfìláàfù lórí ẹ̀ nínú èdè lárúbáwá àti lóòrọ̀ àti nínú èdè Qur'an tó ṣe báyìí nìyí òun ni pé kí ni òun ni pé àbò náà máa ń lò fún so yé tó bá wá rí bẹ́ẹ̀ rí fàṣítẹ́nibú kìí sọ sí lọ́lọ́wọ́n bá àdíkẹ́ láṣẹ kẹ́ni lọ́lọ́wọ́n bá àdíkẹ́ lágbàdì rò kìí sòun nìkan lọ́lọ́wọ́n bá àdíkẹ́ lágbàdì rò bẹ́ẹ̀ àti gbogbo àwọn tó kù náà àti tẹ́tẹ́ ni o àti òṣàṣìṣe ni o àti mímá dáwọ́lé nǹkan àti jíjáwọ́ nínú nǹkan pẹ̀lú ọfà mo yí ṣàlàyé tí mo ti ṣàlàyé kọjá gbogbo ẹni lọ́nà bàlẹ̀ kíra a jẹ́ pé ààyè lo ààyè yìí ẹgẹ́ bíi pé ẹ̀rí pé ọlọ́run bàbá sọ̀rọ̀ àwọn sára ní sí nǹkan yìí láti nǹkan ni eléyìí náà nínú àwọn ọ̀rọ̀ tí nínú àwọn ọ̀rọ̀ tí ó pàtàkì tí a gbọ́dọ̀ gbọ́yè ni òun ni ríròyìn tọ́nà ọba àlekẹ́lá tó ròyìn àríkù pé inú ṣẹ̀ṣẹ̀ kọ́ lọ́wà ṣe ibà ní sí ẹ̀rí pé ọlọ́run ọba lọ́sùn fáwọn àtàlájí pé wà wípé ọtí mímu àti tẹ́tẹ́ títa àwọn nǹkan méjèèjì yìí lọ́lọ́run ọba àlekẹ́lá padà gbé wá nínú àyà tó tẹ̀lé pé ṣẹ̀pọ̀n ó fẹ́ dá ọ̀tálẹ̀ àti ìkórìírálẹ̀ sáàrin pẹ̀lú ọtí àti tẹ́tẹ́ títa ni ẹgbẹ́ méjèèjì lọ́wọ́ Allah subhanahu wa ta'ala ló gbé wá ní àdáyàrí ó sì fẹ́ máa kọjú yín pẹ̀lú nǹkan yẹn níbi àwọn tí ọlọ́run àti níbi ìran kíkì ni so yé nígbà tó bá yẹ pé yìí tó bá yẹ kó bá rí bẹ́ẹ̀ so a jẹ́ pé àwọn méjèèjì yìí rèé nínú iṣẹ́ ṣẹ̀pọ̀ ni wọ́n wà tó yẹ pé ṣẹ̀pọ̀nù máa ń lò láti fi dá wa lálẹ́ nìkan jẹ́ pé ọtí nìkan ni ọlọ́run lọ́sùn fáwọn ọ̀tá láàrin fáwọn tẹ́bẹ̀ẹ́ àjẹ́ pé àwọn ilé ìta méjèèjì nínú àwọn nǹkan tí ọlọ́run bá tí ó fẹ́ kí a kí a gbọ́yìn lẹ́yìn náà lẹ́yìn ilé báyìí lẹ́yìn tá a ti lórí àwọn áyà yìí èyí jẹ́ pé ìṣàbọ̀ bí mo yẹ fún wa pé ti wá láǹfààní pẹ̀lú ọ̀rọ̀ al-Allamah nínú nípa àwọn fàtàwà wọn wọ́n pè mọ̀jùmọ́ ìlú fàtàwà wà ọ̀tá ìdè ọ̀tẹ́ ní so àwọn náà ti àwọn àlàyé wọ́n dẹ̀ kọ èsì lórí nǹkan tí àwọn jùmùhúrù lò lẹ́rìí lórí àwọn ọ̀rọ̀ yẹn náà kí ni mo fẹ́ tún wá ní àlàyé lórí nǹkan táwọn jùmùhúrù tún lò lẹ́rìí òun náà ni hadithu anabi sallallahu alaihi ọtí ẹ̀gbin ni hadithu náà òun náà ni hadithu tí wọ́n gbà wá látọ̀dọ̀ sáàlẹ́bà hadithu yíwà nínú musnadu alimam ahmed bẹ́ẹ̀ lọ́wà nínú sunanu abi dawud sáàlẹ́bà lọ́lọ́bà nabi sallallahu alaihi wasallam ó ní inna ardana ardu ahli kitabin ìlú tí wá táwà ń gbé ìlú àwọn ahlul kitabu ni àwọn nàkọ́wà ti yahudi ni àwọn yahudi àti nàkọ́wà wa innahum yakuluna lahmal khinzir àwọn ìdáta sí wíyí àwọn ẹlẹ́sìn ta wíyí rẹ̀ wọ́n máa jẹun ẹlẹ́dẹ̀ wa yashrabuna al-khamr bẹ́ẹ̀ ni àwọn kòkò dáná wọn kíláàsì ṣe pẹ̀lú àwọn nǹkan wọ̀nyí torí pé àwọn nǹkan yìí máa ń pa wá pọ̀ pẹ̀lú wọn lílò máa ń pa wá pọ̀ pẹ̀lú wọn lórí àwọn nǹkan wọ̀nyí báwo lè fẹ́ ṣe àwọn sì ni wọn máa mú tí wọn máa jẹun lẹ́lẹ̀. ààrẹ mi sọ pé in lam tajidu ghayraha farhaduha bil ma'i wagbukhu fiha washrabu àrẹ́bí tó bá rí pé tẹ́bá ti pọ̀ tán ẹ̀yin náà ẹ̀sẹ̀ ń jẹ yín nínú ẹ̀ wàṣọ́rọ́bù ẹ̀lú ilé tẹ́bá ti fẹ́ fi mú mi bẹ̀ ẹ̀ fi mú mi lẹ́yìn tẹ́bá fọ́ tán. náà àwọn jùhóòrùn ní tí kìí bá ti pé ọtí bá jẹ́ èèwọ̀ ni gẹ́gẹ́ bí ẹlẹ́dẹ̀ náà jẹ́ tí kìí bá ti pé ọtí bá jẹ́ ìgbìnjàre gẹ́gẹ́ bí ẹlẹ́dẹ̀ náà ti jẹ́ gbìn ànẹ́rì sọlọ́lá ọ̀sọ́lá mo ní sọ fún sáìlábà wípé kí wọ́n máa fọ àwọn abọ́ wọn àti àwọn kòkó ìdáná wọn so kó torí bá wọn fi dáná kó torí kún fi mú mi so yí báyìí kù náà ṣùgbọ́n kílèsì lórí nǹkan yìí tábàlọ́wọ́ hadithu yìí alimami Bukhari àti Muslim náà gbà wá sínú pàhíwò àwọn méjèèjì ṣùgbọ́n àwọn ò wá pẹ̀lú gbólóhùn pé gbólóhùn àgbà wá pẹ̀lú gbólóhùn pé àwọn Yahudi yẹn wọ́n máa ń jẹun lẹ́dẹ̀ẹ́ wọn mú sí nínú àwọn ìgbà yìí gẹ́gẹ́ bí Abu Dawud àti Imam Ahmad ti gbà wá náà nígbà táwọn jùmhóòrù ló lẹ́rìí ni pé fífọ́ tánẹ́lì sọ̀lọ́wọ́ àṣà ní ká máa fọ́ yẹn ẹ̀rí nìyẹn pé ẹ̀gbin ni ọtí tánẹ́lì sọ̀lọ́wọ́ àṣà náà fi ní ká máa fọ́ kán yẹn tó yẹ síwájú káwọn tó máa fi kátó máa fi mú mi ṣùgbọ́n ilé ìgbà ìhìmáàlù lásán yẹn ìhìmáàlù ni pé àwọn rò pé nǹkan tó túmọ̀ nǹkan tó súnmọ́ kó túmọ̀ sí yẹn ó lè ní túmọ̀ míì náà ìtumọ̀ míì náà lè a lè rí gbọ́yé sọ́nà míì náà yàtọ̀ sọ́nà tí wọ́n tún sílẹ̀. kọ́ ìdí àtúnyẹ̀ sàkọ́rọ̀ ni pé nígbà tí ìṣìmáàlú bá ti tẹ̀lẹ̀ nínú ẹ̀rí ẹ̀rí yẹn ààrẹ sí ààrẹ ló máa ìrà ṣàkọ́lá ìṣìmáàlú bá kọ́lá ìṣìláàlú nígbà tí ẹ̀rí bá ti ní ìtumọ̀ tó pọ̀ tó ń kálukú lè túsíbì túsíbì torí kó sí gbọ́ yé sí bẹ̀rẹ̀ náà so yé a nítorí ẹ̀ ló fi jẹ́ sí pé nǹkan tó fà sanabi sallallahu alaihi wasallam fi ṣe tó fi sọ̀rọ̀ yìí ni pé ṣẹ́rí ìgbà tí Sa'laba al-Khashani nígbà tó ń béèrè nǹkan ìlọ́dọ̀ anabi sallallahu alaihi wasallam ìgbà yẹn áyà tí ó ṣe jíjẹ ẹran àwọn yahudi àti nàtọ́ lẹ́tọ̀ fún wa ayẹ̀mùkí sọ̀kalẹ̀ wáyé tó gbé Sa'laba al-Khashani ó gba ìsìláàmù ní ọdún Khaybar ní àsìkò ogun Khaybar ló gba ìsìláàmù tàbí síwájú àsìkò Khaybar sórí ẹgẹ́ bí àwọn olùmọ̀ nípa ìtàn wọ́n yìí ṣàlàyé ìtàn Sa'laba al-Khashani so ọwá bí Ànábì sallallahu alaihi wasallam léèrè pa ní oko ọdẹ ǹjẹ́ èwo eléyìí síwájú kí á yà ìjẹ́tọ̀ jíjẹ oúnjẹ àwọn alìkítàbù tó sọ̀kalẹ̀ ni nítorí ẹ̀rọ anábì sallallahu alaihi wasallam fi pa láṣẹ wípé kí ó máa fọ àwọn abọ́ wọn síwájú kó tó máa fi jẹun kí lè máa jẹ́ mubalagha fi nadhafa torí pé àwọn wọ̀nyí rè ẹ̀dá kan tó yẹ pé wọ́n lọ́bùn ni wọ́n so kí ẹ máa jẹ́ ìdógóńgó níbi ìsìn ni so kò ń ṣe pé bóyá nǹkan yẹn jẹ́ nítorí pé ó jẹ́ gbìn ní àlejò sọlá sọlá sí ìkọ́mọ̀ fọ́ so yé náà bákan náà ká lè jìnà sí ìmọ̀ ooru papọ̀ pẹ̀lú àwọn Yahudi àti Nasara àlejò sọlá sọlá fi kálá tẹ̀lé síwájú Islam tó fẹsẹ̀ wálẹ̀ torí pé ìmọ̀ ooru papọ̀ pẹ̀lú wọn síwájú Islam tó fẹsẹ̀ wálẹ̀ ó léwu fún yẹn gà so yé nítorí pé tí ò bá rí bẹ́ẹ̀ ni a rí ọ̀pọ̀lọpọ̀ àhàdìsù míì àtọ̀pọ̀lọpọ̀ àwọn ẹgbàá látọ̀dọ̀ àwọn sọ̀hábà tó jẹ́ sí pé wọ́n ń jẹun nínú abọ́ àwọn alìkìtàb tó yẹ báyìí sí wọ́n ti ń sàlùwàlá wọ́n ti mú nínú àwọn gbá àwọn bákan náà pàápàá jùlọ nígbà tí àwọn sọ̀hábà tí wọ́n lọ gba ìlú àwọn kèfèrí tí wọ́n lọ jagun tán lọ gba ìlú àwọn kèfèrí torí pé wọ́n rò papọ̀ pẹ̀lú àwọn kèfèrí yẹn tó bá jẹ́ sí pé àwọn sọ̀hábà àtàwọn tó tẹ̀lé wọn náà wọ́n sára tó bá ikú wọn máa sọ́ra fún àwọn ìgbà wọn ni wọn ní jẹun nínú ẹ̀wọ̀n ẹ̀dẹ̀ nímú nínú ẹ̀ àyàfìgbà tábà tó fọ̀ sí bá ní bíi so ilé báyìí nínú àwọn kan tó fẹsẹ̀ rinlẹ̀ ní ẹ̀ bákan náà ó fẹsẹ̀ rinlẹ̀ nínú Sahih Bukhari àti Muslim wípé obìnrin kẹfìrí kan lásìkò anábì sallallahu alaihi wasallam so ó wá gbé akèrègbè omi fún anábì sallallahu alaihi wasallam anábì sallallahu alaihi wasallam ó sì sàlùwàlá nínú mazada obìnrin nínú igbá obìnrin aṣẹ́bọ̀ àlẹ́sọ̀lọ́sọ̀rọ̀ sàmọ̀ rẹ̀ ń bẹ̀ tó bá jẹ́ ni àlẹ́sọ̀lọ́sọ̀rọ̀ ó fọ kó torí pé yóò sàmọ̀ rẹ̀ ń bẹ̀ ó ṣe báyìí sìn so nínú àwọn ẹ̀yí táwọn olùmọ̀ tí wọ́n tún máa ń lò yẹ pé ni ọlọ́run náà òun náà sàlùwàlá nínú igbá kan tí obìnrin náà kọ̀rọ̀ ní ìyàkàgbé wá fún tí ó bomi sílẹ̀ fún ọlọ́run ìgbẹ̀kọ̀tọ́ tó jí báyìí nù ilé ìbáyìí nínú àwọn kan tí a ń láti a ń láti gbọ́ rí ní ẹ̀ náà lẹ́yìn ilé ìbáyìí rẹ̀ ẹ kí n ṣe wá láǹfààní pẹ̀lú ọ̀rọ̀ tí al-Allāmah Ibn Uthaymeen rahimahullahu ta'ala tí wọ́n tàlàyé nínú tírà wọn nígbà ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú nǹkan tí a ń sọ̀rọ̀ lórí ẹ̀ lọ́wọ́ yìí wọ́n bí aláàdámà sí ibn Uthaymeen rahimahullah ta'ala léèrè nípa ìdájọ́ ta'qimu al-juruh kí a fi oògùn apakòkòrò àwọn èròjà apakòkòrò ká fi fọ ojú egbò bí spirit bí àwọn nǹkan míì náà tẹ́ pé ó ní alcohol nínú ǹjẹ́ a lè sí àwọn nǹkan yìí ṣé a lè fi fọ ojú egbò bí tí a bá lọ wo page 256 ní mùjáládù ẹlẹ́kọ̀ọ́kànlá gbogbo ẹnikẹ́ni tó bá jẹ́ sí pé ó fẹ́ wò lórí al-maktabatu shamila tó jẹ́ torí fóònù al nínú ààrí ní page 256 mùjáládù ẹlẹ́kọ̀ọ́kànlá wọ́n ní wàsú ìlà عن حكم استعمال الكحول في تعقيم الجروح وبشيخ ليري نبا إلاجو قالوا الكحول láti fi fọ ojú egbò ìtẹ́gbè ní tààkímù ti wù ò ní pé ojú àwọn àyè tó wà ìsìkòsì tó kùn ojú egbò èyí ti ẹ́ pé àwọn kòkòrò lè ta sílẹ̀ tí ó lè fa wàhálà fún wa ìjẹ́ a lè fi spirit àbí nǹkan míì náà tó ní alcohol nínú tó ní alcohol a lè fọ irú ojú egbò yẹn kí ìdájọ́ orí ká lè ṣe bẹ́ẹ̀ نعم وخلط بعض الأدوية بشيء من الكحول wọ́n ti bí wọ́n lè bá kan náà nípa kí a ro apá kan nú àwọn oògùn papọ̀ pẹ̀lú alcohol ká ro alcohol papọ̀ máa oògùn kọ̀ọ̀kan kí ìdájọ́ rú ẹ̀ ṣẹ́rí àwọn oògùn kan bẹ̀rẹ̀ yọ́ sí pé ọgbà ibi alcohol kọjá eré ìtàwọn oògùn táwọn èèyàn lò kódà paracetamol tẹ́wọ̀n yẹn ògbàbí alcohol kọjá àtọ̀pọ̀lọpọ̀ nínú àwọn oògùn kí ló fà òun ni pé nínú àwọn nǹkan tó wọ́n fi extract àwọn oògùn àwọn èròjà tí ń bẹ lára èyí tí wọ́n fẹ́ mú oògùn lára rẹ̀ tá a máa lò nínú àwọn nǹkan tó máa ń lò láti extract àwọn èròjà yẹn lára àwọn nǹkan yẹn inú ẹ̀ alcohol wà kódà alcohol ni ó yára jù tó sì gba ń tọ́pọ̀ jù lára nǹkan yẹn wọ́n máa ń lò ní àwọn pharmaceutical companies jẹ́ pé ó kéré nínú àwọn oògùn tí ò gba èdè alcohol kọjá ṣe é bá ní sẹ́yìn so irú nǹkan yìí rèé wọ́n béèrè béèrè lọ́wọ́ ṣéèkì lórí ẹ̀ pé kí ni ìdájọ́ kí wọ́n ro àwọn oògùn kan papọ̀ pẹ̀lú àwọn alcohol káwọn alcohol kọ̀ọ̀kan kó rò papọ̀ pẹ̀lú oògùn àwọn kan méjèèjì náà béèrè lábẹ́ ìbéèrè tí mo kà yìí fa ajaba fadilatuhu bi qawli olùmọ̀ lọ́lá jùlọ ìwá dáhùn pẹ̀lú gbólóhùn wípé ìsẹ̀málù kòṣòó fi tààkínì jùwọ̀ ká lo alcohol láti fi sanitize láti fi sterilize ojú egbò láti sanitize ojú egbò lába tàbí ìlhàjá ti lè rálẹ̀ kò sí nǹkan tó burú lẹ̀ nítorí pé a ní bùkátà sí kan bùkátà wá pèpè lọ sí kálò kan wàkọ̀kílà iná kòṣòó la tó zìhìbù làákàlà bìdúnì ìskárì wọ́n láwọn èèyàn kan ti sọ wọ́n láwọn èèyàn kan sọ wípé alcohol a máa mú làákàyè lọ láì ṣe pé yóò mú yàn máa mú ríra alcohol a máa pa làákàyè yàn láì ṣe pé yóò mú yàn mú ríra wọ́n ní fa ìtọ́ àdàrí tó bá yẹ pé ìtàn sọ ìbá lálàáfíà fàrí ìtàkùnkọ̀mọ̀ràn a pé alcohol ò kí ń sọtí wọ́n ń lọ ní síhà ṣùgbọ́n tó wá ilé nǹkan tó sọ yóò lálàáfíà wà tó sì kí wò tó wá jẹ́ fàhíyà khamru ajẹ́ pé alcohol ọtí ni ó máa jẹ́ ni ẹ̀ wà ṣùrùbù ha haramu mímú rẹ̀ yóò máa jẹ́ haram èèwọ̀ bí nọ́ọ̀sì wà ìjìmá pẹ̀lú nọ́ọ̀sì alquran àti sunna àti ìjìmá wà àwọn olùmọ̀ wà á máa ṣe ìmàlú ha fi ghairi ṣòrí ṣùgbọ́n ká lo alcohol fún nǹkan míì tí èsì mímu ká lò fáwọn àǹfààní mi tí ò ní ṣe pẹ̀lú mímu fọmọ hàlù náà ibi tá ńlá ṣòwòye sí dáadáa ni òun yìí dìwòye فإن نظرنا إلى قوله تعالى وإن تروا يسبلون ونوبا تصيب يا أيها الذين آمنوا إنما الخمر والميسر والأنصار والأزلام وإنس من عمل الشيطان فاجتنبوه لعلكم تفلحون وانت بقى آية إلى فيه آية من قرة المائلة من سلائل قلنا إن استعمالها ونتاطع لكي بل جادل ذو إن كاي في غير الشرب حرام فون كاميه يا تصمم منه haramu ni wọ́n máa jẹ́ ní ẹ̀gbọ́n ẹ̀pá àyà yìí nìkan la fẹ́ lò ti ọ̀rùn mi kọ́ lè wọ́n nítorí pé gbólóhùn ọlọ́run báyìí ti kó gbogbo ọ̀nà tá a gbà lò yàtọ̀ fún mímu náà gbogbo àwọn ọ̀nà tó kù náà ó ti kó sínú lábẹ́ gbólóhùn fàtẹ̀lẹ́bù ẹ̀jìnà sí wọ́n ní wa ìnàzọ́ọ̀nà ìlà qawlihi ta'ala fil ayati allati taliha wọ́n ní ṣùgbọ́n tàbá wo gbólóhùn ọlọ́run bá nínú àyà tó tẹ̀lé pé innama yuridu shaytanu an yuqi'a bainakumul adawata wal baghdha'a fil khamri wal maisir ويصدكم عن ذكر الله وعن الصلاة فهل أنتم منتهون tọ́lọ̀ bá nìkan sọ pé nǹkan tí ìjẹ̀bọ́n ní gbèrò tẹ́sù gbèrò oníkọ́fẹ́ dá ọ̀tálẹ̀ àti ìbínú ara ẹni nílẹ̀ láàrin yín níbi ọtí nínú àti sẹ́kítà ni ó sì fẹ́ fi nǹkan yìí kọ́ dín ìrántí ọlọ́run bá lọ́sùn fún àlọ́tálá àti kúrò níbi ẹ̀ kékeré ọlọ́run tẹ́ wàá jáwọ́ bí lẹ́yìn tá a fi ṣàlàyé èròǹgbà ṣetán lórí ọtí nínú àti sẹ́kítà ẹ wàá jáwọ́ bí àjẹ́ pé dájúdájú ká lo alcohol àbọ́tí fi ghairi shurbi fún nǹkan míì tí ò ń ṣe nímú já ìdùn ayà ìjẹ́ kó yẹ kọ́tọ́ lè àádámi pèbáàkì hazi rẹ̀ ìlà ti àlè torí pé ìlà tó wà nù ayà yìí kò dá lórí nǹkan míì yàtọ̀ sí mímú ìrì mímú nǹkan lọ́dá lórí kí ló dé kí ni ìlà ìsàpè ni ìlà ni okùnfà tó mú dájọ́ wá eléyìí tó ti fẹsẹ̀ rinlẹ̀ lọ́dọ̀ àwọn àfáwọn yóò الحكم يدور مع علته وجودا وعدما ìdájọ́ ṣẹ̀ríà yóò máa rọ kíríká yóò máa lọ yóò máa bọ̀ pẹ̀lú ìdí tó mú ìdájọ́ yẹn wáyé ni òjúdà kó gbàdúrà tá a bá ti rí ìdí ẹ̀ lára gbogbo àwọn nǹkan tó bá jọ ìdájọ́ yẹn náà ó máa wáyé lára àwọn nǹkan yẹn wà á dàmà tá a bá ti rí irú ìdí yẹn mọ́ ìdájọ́ yẹn náà ò ní sí lára àwọn nǹkan yẹn mọ́ ìyẹn ni pé gbogbo tí ẹ̀ ń là rẹ̀ bá ti papọ̀ pẹ̀lú nǹkan kan tí àárí àìlà fún òṣèríà ìdájọ́ nǹkan ẹ̀rẹ́ ní ọ̀nà pé àìlà ti pa wọ́n pọ̀ ìdí ti pa wọ́n pọ̀ nìyẹn tí ìdí ẹ̀ bá fi lè yàtọ̀ ìdájọ́ ẹ̀nu yàtọ̀ ni tí ò bá fi lè sí ibẹ̀ kò lè sílẹ̀ so ṣé kìí kó yọrí pé àìlà tó wà nínú ááyà yìí tọ́nà bá lè kíláka kò sí lára nǹkan míì ta lè lo ọtí fún yàtọ̀ fún mímu kí làwọn àìlà náà ẹ̀dá kiri kà fún yín ṣètọ́ọ̀nù fẹ́ fi nǹkan yẹn dá ọ̀tá lẹ̀ láàrin yín àti kórìíra fìlkọ́mù wal maisir ayílẹ̀ alákọ̀ọ́kọ́ yẹn innama yuridu ṣẹ̀tọ́ọ̀nù an yuqi'a baynakum al-adawata wal baghdha' so ikọ́ ilẹ̀ àdáwà wal baghdha' ìfi ìdá ọ̀tálẹ̀ àti ìbínú ara ẹni níbi ọtí mímu àti níbi tẹ́lẹ̀ síta níbi mímu rẹ̀ nìkan ni kò ń ṣe ibi lílò sókú ìrọ́fà tí pé ẹni tó bá yàtọ̀ fẹ́ fẹ́ pé òun kàn fi fọ ojú ègbò àbólò fáwọn àyè mi fẹ́ pé kò ní mú ṣe kátàkátà débi pé yóò fi tayọ àlà tẹ́ni tí ẹ̀kọ́ tayọ àlà sí bẹ́ẹ̀ kan náà tẹ́tẹ́ títà yìí kò sẹ́ni tá a jẹ owó rẹ̀ lójú ọ̀nà tẹ́tẹ́ sínú yóò dùn síyàn bí kórì títà kan tó lè ṣe fún wa lórí pa jẹ owó rẹ̀ ẹni pé kò sẹ́ni tí wọ́n jẹ owó rẹ̀ bí tẹ́tẹ́ sínú rẹ̀ dùn rẹ̀ ìbànújẹ́ ò báyìí torí pé òun náà ẹni wá fa owó fòrí òun náà fẹ́ jẹ owó ẹni ẹlẹ́ni àwọn yẹn ṣé nǹkan bẹ́ẹ̀ tó lè tẹ̀lẹ̀ níbi ká lo ọtí fún nǹkan míì yàtọ̀ fún mímu ẹ̀rí pé tábà kọ sí ṣe sanitizer ń sìn ẹ̀rí pé kúrú nǹkan yẹn ò lè tẹ̀lẹ̀ bí ajẹ́ pé ẹ̀yìnlá ò papọ̀ nìyẹn nǹkan ṣiṣẹ́ ìsọ́lù ṣe mí nìsọ. ẹ̀yìnlá ẹlẹ́kejì ni pé wàyọ̀ tó dẹkùn àzíkìrìlá tẹ́yìn bá mutí kò ní lè rántí ọlọ́run bá lọ́sùn fún asálà tẹ́yìn tí ń ṣe kájàkájà tó rí ẹ̀ tó ti báyìí ní títí ń wí kàtàkàtà títí ń rìn tadìtadì ṣérú ẹni bẹ́ẹ̀ ló fẹ́ rántí ọlọ́run bá lọ́sùn wọn àtàwọn lọ́fẹ́ kí ọ ẹ rí pé ta bá lò ó fún nǹkan ní ìyàtọ̀ fún mímu irú nǹkan yìí ò ní ṣẹlẹ̀ tó wọ́n ní àwọn ìdí nìyẹn tí ó fi jẹ́ sí pé ẹ̀ńlà yẹn ò sí lára lílò lọ́nà ní ìyàtọ̀ fún mímu wọ́n ní wàhálà àhàdà wọ́n ní lóye ilé ìtawà sọ ìfà ìnana náà wọ́n ní òun ni pé ìkọ́kù ìyàwó tàbá fẹ́ sọ̀rọ̀ nípa ìdájọ́ kákàkù ìyàwó ádámà tẹ̀ ìmáìlì àfẹ́rọ̀wá ẹ̀ òun náà ni pé ká má lo ọtí àbáwọn alcohol fún àwọn nǹkan olóòórùn tá a máa fi sára wọ́n ní ìhtìyàfù ni ìhtìyàfù ni pé ká lè kákò ìyàwó kó lè mú wa kó omi ẹ má lo ẹ fún àwọn nǹkan olóòórùn tá a máa sára wà á máa fi tààkì ṣùgbọ́n níbi ká fi sterilize káfí sanitize nítorí tó ń pè ní àtàkìm òun náà ni kéèyàn sanitize nǹkan pé tó kálù lórí ẹbí sanitizer gẹ́gẹ́ bí mọ̀ákìm wà á mọ̀ fi tààkìm ẹ̀rí kálù láti fi sanitize fàlá bá tàbí èèyàn kò sáburú bẹ̀ lìdùá ìlhá jàfìlẹ̀ torí pé bùkátà pè wà lọ sí ibi káṣí gẹ́gẹ́ bí ṣe ṣẹlẹ̀ lásìkò táwa gbogbo àlàmọ̀ ní pé nínú nǹkan táwọn èèyàn ní bùkátà sí lásìkò yìí òun náà ní nǹkan yẹn wà gẹ́gẹ́ bí ṣe sọ́ọ́lù ṣe ní ṣe sọ. bákan náà wà ádámì tẹ̀lé ìbájí ní àdámà nìyí àti pé kò sí ẹ̀rí kankan tó kílẹ̀yà tó kọ̀ fún wa pé lò. qala sheikhul islam ibn taymiyyah fi fatawa sheikhul islam ibn taymiyyah sọ nínú fatawa nínú majmu' fatawa ah, page two seventy mujallad twenty four so wọ́n ní àtàdáwì di akil shahmid khinziri láyà jùs wọ́n ní ká ṣèwòsàn pẹ̀lú pé ká jẹ fáàtì ẹlẹ́dẹ̀ wọ́n ní kò tọ́ yẹn ni pé wọ́n ní àìsàn tí nínú kan tó lè jẹ láti fi ṣèwòsàn àìsàn yẹn òun ni fáàtì ẹlẹ́dẹ̀ kò tọ́ wọ́n ní wàá mẹ́tàdáwì di tàlọ́tù kìdíhì ṣùgbọ́n ká lò ó ká lo fàtẹ́lẹ́dẹ̀ pẹ̀lú pé ká fi rárá àbí ká fi radì kan lára wa ẹ̀ summa yaghsiluhu ba'da dhalika lẹ́yìn tí nǹkan yẹn bá ti wá ṣiṣẹ́ tán ká fọ nǹkan yẹn kú mbẹ́ wọ́n ní fahaza mabdiyun ala jawazi mubasharati najasa wàfíhì nìzá mashhur wọ́n ní irú ọ̀rọ̀ yìí irú ìdájọ́ yìí ìyapa tó gbajúmọ̀ ń bẹ lórí ẹ̀ lọ́dọ̀ àwọn afá wàsọ̀híhù annahu yajuz wọ́n ní ṣùgbọ́n ilé tó lálàáfíà ni pé ọtọ́ bẹ̀ lilhaja nígbà tí bùkátà bá tó bá pèpè fún pé a ní bùkátà sí àti lò wọ́n wá ní wà máa òbí ìhàdì ìhàjà ìjáza tàdáwì ìhì in tó bá ṣe lẹ́tọ̀ fún wa torí pé bùkátà wá pèpè lọ sílẹ̀ irú nǹkan tẹ́ tọ́ka fi ṣe wòsàn tí ò bá ti jẹ́ sí pé yọjẹ jíjẹ tó bá jẹ́ ọ̀rá ẹlẹ́dẹ̀ ìyẹn ni pé fàtẹ̀ ẹlẹ́dẹ̀ sheikh kan sọ pé فقد فرق شيخ الإسلام رحمه الله تعالى بين الأكل وغيره في ممارسة الشيء النجس وني شيخ الإسلام رحمه الله تعالى كما قبع سيوان وسيعته láàrin jíjẹ àti ọ̀nà míì níbi bá a ṣe ń lo nǹkan ẹlẹ́gbìn nǹkan tó jẹ́gbìn wọ́n sì yàtọ̀ láàrin jíjẹ rẹ̀ àti lílò lọ́nà wọ́n ní nǹkan tó wá fẹsẹ̀ nílẹ̀ pẹ́gbìn nìyẹn o ẹtí ẹnu àwọn àfáàfi kò lórí ẹ̀ pé ẹlẹ́dẹ̀ àti fáàtì ara ẹlẹ́dẹ̀ ẹ̀gbin ni kò síyà kò síyà pàmbẹ̀ so ìyàtọ̀ ń bẹ láàrin ká fi nǹkan yẹn ṣe ìwòsàn ká jẹ sínú àti ká fi ṣe ìwòsàn ká lò sára tí ò ní jẹ tí ò ní jẹ ká jẹ tẹ tí ò ní sínú ni fàkéfà bí kò ṣóòyì àlẹ́tì ilé yìí sáti tó bá yẹ pé tán sọ nípa ọ̀rẹ́ lẹ́lẹ́ tó bá haramu ni òun ilé ìbáyìí báwo wà ní alkohol tí ò kí ń ṣe ẹ̀gbin lè anaha in lam takun khamran fataharatuha zahira torí pé tí alkohol tí ò bá fi lè jẹ́ ọtí ẹgẹ́ bí àwọn apá kan nú àwọn olùmọ̀ ti sọ pé kì í sọ yàtọ̀ sọ tí ì bá fi lè sọ àjẹsí pé kí ni o àjẹsí pé ìjẹ́ mímọ́ rẹ̀ ṣe clear torí pé kò sẹ́yìn kankan tẹ́ẹ̀fì sọ yí pé kọ̀ ma nígbà tí ìbá ti sẹ́yìn ọtí kẹ́yìnbá ní àwọn tí wọ́n ní kò má àwọn gbé ìdájọ́ ẹ̀ sí ìdájọ́ ọtí ni nígbà táwọn ti gbà pé ọtí kò má ẹ̀gbin ni ṣùgbọ́n ti gbà pé ọtí àti alcohol nǹkan kan náà nípa jẹ́ pé ìdájọ́ ọtí náà ìdájọ́ alcohol so ibi ọtí náà ti wọlé sí alcohol tí ọtí bá sí alcohol bá rí yàtọ̀ sọ́tí ajẹ́ pé mímọ́ rẹ̀ ó kéré àníyàn torí kò sẹ́ẹ̀lì kankan tẹ́sẹ̀ pé kò má torí kẹ́ fẹ́ àjọ pé nǹkan nǹkan ò má ó bùkátẹ̀ rí ẹjẹ́ bí àlàyé mi ṣe síwájú wáyé nǹkan rẹ̀ ti kọ́ mọ̀ràn ṣùgbọ́n tó bá jẹ́ pọ́ tí ni ẹjẹ́ báwọn àmì ìṣe sọ fàṣọwábù ádámù nàìjíríà tàbí ọmọ eré tuntun kọ̀ rẹ̀ ti jẹ́ ni pé ọtí kìí ṣẹ̀gbin tí ìbá sọ tí ó kílẹ̀ àpé kìí jẹ́ ṣẹ̀gbin tó bá jẹ́ pọ́ tí ni èyí tó kílẹ̀ èyí tó fọ èyí tó yí nǹkan tó gún rí èyí tó dúró dédé náà ni pé ọtí yìí ṣẹ̀gbin tó yé wà nísìn àwọn apá Muhammad bin Salih al-Uthaymeen àwọn ní ọtí kìí ṣẹ̀gbin wọ́n ní ìdájọ́ yìí sì ní ìdájọ́ pé ọtí ìṣẹ̀gbìn ọ̀nà méjì làwọn gbà táwọn fi mú dájọ́ yẹn wáyé al-awwal alákọ̀ọ́kọ́ annahu la dalila ala najasatiha ò ní pé kò sí ẹ̀rí kankan lórí ìjẹ́gbìn ọtí gẹ́gẹ́ mo sàlàyé fún pé al-aslu fil ashya'i at-tahara ìpìlẹ̀ gbogbo nǹkan ni pé ìtọ́ mọ́ ni títí táàfẹ́rẹ́ rí pé kìíní yìí mà táàfẹ́rẹ́ ìtọ́gbìn ni tó kò wá sẹ́rí kankan pé ọtí ẹ̀gbìn ni wọ́n yí دليل على ذلك فالأصل الطهارة ونتيو باتي واسري لوري بي وسيه كني عدي بي ولا يلزم من تحريم الشيء kọ̀wá jọ́ràn yẹn ká sọ pé nítorí pa sọ pé nǹkan jẹ́ haram ká sọ pé nǹkan jẹ́ ìwọ̀ kọ̀ jọ́ràn yẹn wípé a ń takú ní àìníhù nájísà kọ́ wá jẹ́ sí nǹkan ìyàtọ̀ ń bẹ láàrin ká pé haram ní àtẹ̀gbìn ní ìsọ pé haram ní nǹkan pé nǹkan ti dẹ̀gbìn fi yàtọ̀ síra wọn fàhádà súnmù wọn ní poison yẹn haramun haramun ni wà lẹ́sà bí lẹ́jìsìn ṣùgbọ́n kò kín sẹ̀gùn fàámà qawluhu ta'ala ṣùgbọ́n gbọ́dọ̀ ọlọ́run bá sọ pé yá ayọ́ lẹ́dí na amanu innama al-khamru wal maisi wal ansab wal azlam rijsun min amali shaitan falmuradu wọn ni tán gbà lérò níbi ara yìí òun náà ni ar-rijsul ma'nawiyyu ẹ̀gbin inú ìtumọ̀ ni la al-hissi kìí sẹ̀gbin tara لأنه جعل لأنه جعل وصفا لما لا يمكن أن يكون رجته حسيا nítorí pé wọ́n fi ríjìtù yẹn wọ́n fi ṣe ìròyìn fún àwọn nǹkan tí ò pọ́síbù kọjá ìgbẹ́ta ara láyé kàlìmá yìí sì wọ́n ní yẹ́ bí tẹ́tẹ́ tọ́lọ́mù àdìkẹ́lá tó sọ nínú ara yẹn náà so ríjìtù yẹn náà ìròyìn lọ́jẹ́ fún tẹ́tẹ́ yẹn náà kì í sọ sí nìkan tí tẹ́tẹ́ ò ti rọrùn kó jẹ́ ìgbẹ́ta ara láyé ẹ̀gbìn tìṣùmọ̀ ni ó mọ̀ jẹ́ wàl ansọ́ọ̀ bẹ́ẹ̀ ni òsànà ṣíṣe wàl àdìláàmù àti ìmọ̀ dáwọ́lé nǹkan àbí ìjáwọ́ nínú nǹkan níbi ìtọ́fà bá sọ so yé wọ́n ní àwọn nǹkan yìí ẹgbẹ́ ti túmọ̀ ní kìí tẹ̀gbẹ́ sára wàlẹ́ ànàhù ولأنه وصف هذا هذا الرجس بكونه من عمل الشيطان àti nítorí pé wọ́n ròyìn ríjù yìí nínú àyà yìí pẹ̀lú pé iṣẹ́ èṣù wọ́n lè di ẹlẹ́ẹ̀kejì nìyẹn ìgbà nínú àyà yẹn wúti fahadà rìdù lè káwọlì hìmì náà àmàlì ṣètọ́n wà á nà ṣètọ́n yùrídù bí i ìkọ́ àdáwà wọ́n tàgbọ̀ wọ́n ní àti pé ṣètọ́n ní tó gbà lérò pẹ̀lú ọtí mímu àti tẹ́tẹ́ ni pé kò fi dọ́ta alẹ́ àti nínú ara yẹn ni fọwọ́ rí tún àmàlì yìí tó bá rí báyìí tó bá yẹ pé ẹ̀ńlà ni tí ó fi jí pé eh, tó fi di pé nǹkan yìí tó fi di pé wọ́n rí tù òyìn ẹ̀ nìyẹn tó bá yẹ pé ìdí sábìjì torí ẹ̀ fi rí tù òyìn ẹ̀ nìyẹn àjẹsí pé rí tún àmàlì yìí yóò mọ̀ jẹ́ màánà wíyùn ríṣù yìí iṣẹ́ yẹn gẹ́gẹ́ ní iṣẹ́ ẹ̀gbin nínú ìtumọ̀ kò ń ṣe wípé ìgbẹ̀gbin tara ni tí nǹkan wò lẹ́gbẹ̀ẹ́ gẹ́gẹ́ lára kìí ṣẹ̀gbin gẹ́gẹ́ fúnra rẹ̀ ṣùgbọ́n iṣẹ́ òun iṣẹ́ ẹ̀gbin ni ìtumọ̀ ẹ̀gbin sì wà ń bẹ̀ torí pé ẹ̀gbin ṣíṣe tọ́nà ọmọ dálẹ̀ ń bẹ̀ ni ọ̀tá àti ìbínú ara ẹni so ni wọ́n ní àtàmì ọ̀nẹ́lẹ̀kejì táwọn gbà táwọn fi sọ wípé ọtí òkè ń ṣẹ̀gbin ànàsínú tọ̀hárọ̀tàn hìsíyàtàn òun ni pé súnà nẹ́bí sallallahu alaihi wasallam ó tọ́ka sí pé ọtí nǹkan tó mọ̀ ní ní mímọ̀ tara tí kèsè mímọ̀ tìtúmọ̀ mímọ̀ tara ọtí mọ́ lára tí èsè gbìn lára jẹ́ bí tó àti jẹ́ so àní bí ní àgbà حديث صلى على طول ابن عباس رضي الله عنهما قال قرأ يونس وما أن رجلا أهدى لرسول الله صلى الله عليه وسلم rawiyata khomri ọkùnrin kan wá bùn ànábì sallallahu alaihi wasallam ní àpèrègbè ọtí tọ́tí kúnnú ẹ̀ wọ́n wá fún ànábì sallallahu alaihi wasallam ó fi wá tẹ̀bù fún ànábì sallallahu alaihi wasallam ọkùnrin yìí òun ti rí nǹkan tó ti wá ah, tó fi tànàbì ní tó fi tẹ̀bù fún ànábì tó ti jọ́ lójú òun lè tó gbé fún ànábì sallallahu alaihi wasallam النبي وصيته فقال له رسول الله صلى الله عليه وسلم هل علمت أن الله قد حرمها النبي نسوا ما قاله بعد ثلاث سكين لي وشا قال لا أعلمهما فصار إنسانا وهذا يتم بعض قوانين فصار كلا كلا فقال النبي صلى الله عليه وسلم النبي صلى الله عليه وسلم وصيته بما ثارته ورؤوله سوف كلا قال أمرته ببيعها ونمو قال تقول بعمل ثاني باتوشي نيوشي ديوه kámú ìbátà síta fàkọ́lá nàbí sallallahu alaihi wasallam ànábì ọ̀sán pé iná lẹ́rì harrama ṣùgbáha harrama bí àhà dájájú ọlọ́run bá lọ́sùn hàn rẹ̀ tó ṣe nímú rẹ̀ léèwọ̀ ó ṣe títà rẹ̀ léèwọ̀ náà papọ̀ pẹ̀lú ẹ̀ tó yí báyìí sí kọ́ọ̀lá fàfátà hadmazada hatta zahaba mafiha Abdullahi bin Abbas ni ọkùnrin wá sí ẹnu akèrègbè ọtí tó fi da gbogbo ọtí tó wà ń bẹ̀ fi dààmú nítorí pé kò lè mú kò sì lè sá hadithi yìí sheikh mu àwọn padà sàlàyé lórí ẹ̀ sálẹ̀ wọ́n wà fi sahih bukhari ó tún wá nínú sahih bukhari náà ní page 112 mujalladu ẹlẹ́ẹ̀karùn-ún nínú títí fatih títí tọ́bà àsàlàfíyà an anas bin malik ẹgbà wá tán bá alátọ̀dọ̀ anas bin malik rọ́bì ọlá kọ́nà kọ́bà yẹnu sí anáwó kánà sáàkì kọ́ fi manzili abi talha ó lóun lòun sábà àwọn èèyàn lọ́tí nínú ilé Abu Talha wàhúwà záwùjú ummihi Abu Talha yìí ni ọkọ màmá rẹ̀ ọkọ màmá rẹ̀ ni òun wà wà nílé Abu Talha lọ́jọ́ táwọn yìí òun lòun sábà àwọn èèyàn lọ́tí fa abra nàbí sallallahu alaihi wasallam munadiyan yunadi ànábì wá pa olùpèpè kan látẹ̀lé kọ́ lọ pé ala innal khamra qad hurrimat pé anas bin malik wá sọ wípé faqala li abu talha wọ́n abu talha wá sọ fún mi pé ukhruj fa ahriqha ukhruj fa ahriqha ukhruj fa ahriqha jáde kó lọ da ọtí inú fa kharajtu fa haraftuha olùwà jáde òun lọ dànù fajarat fi sikati madina ó ní bóun ti dànù níta báyìí àwọn èèyàn nílẹ̀ jáde wọn dá tiwọn náà ọtí kà bẹ̀rẹ̀ sí máa ń pa ní àwọn ojú ọ̀nà Madina ni walau kanat al-khamru najisa najasatan hissiya ṣéèkì ní tó bá yẹ pé ọtí tó bá yẹ pé ẹ̀gbin ni ní ẹ̀gbin ara bí ìtọ̀ bí ìgbẹ́ la'amara an-nabiyyu sallallahu alaihi wasallam sahiba rawiya an yaghsila rawiyatahu ànábì ò bá pa ẹni tó ní akèrèǹgbè ọtí tó wá gbé fún ànábì sallallahu àmà Khaybar ẹgẹ́ bó jẹ́ pé ó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ní ìgbà tí wọ́n ṣe kẹ́tẹ́kẹ́tẹ́ kẹ́tẹ́kẹ́tẹ́ tí wọ́n ṣe ní èèwọ̀ ní ọdún Khaybar nígbà tá à ń ja ogun Khaybar ní ojú ogun Khaybar ni wọ́n ti ṣe ẹran kẹ́tẹ́kẹ́tẹ́ yẹ ní ọ ní ṣiṣẹ́ ṣe lè wọ̀ fàkọ́lá nàbí yìí sallallahu alaihi wasallam àrẹ́bí wọn sọ lọ́jọ́ yẹn pé ihriquha waqsiruha àrẹ́bí sallallahu alaihi wasallam ní ẹ lọ da ẹran kẹ́tẹ́kẹ́tẹ́ tẹ̀ ti sì sínú pọ́ọ̀tì nítorí pé síwájú lọ tó ṣe lè wọ̀ yẹn àwọn sàhábà ti ṣe é kalẹ̀ so wọ́n ti kalẹ̀ wọ́n ti wọ́n ti ń pèsè àpé tọ́wà ní tásìkò fẹ́ káwọn jẹ àwọn ọmọ jẹ bí ọlọ́run bá lọ́sùn máa tàbí ṣe lè wọ̀ nìyẹn lójú ogun kọ́ríbà anẹ́sọ̀lọ́wọ́ sọ̀rọ̀ wá sọ fún pé wà nàfṣílù ha anábì ìjà lè dánù ká fọ àwọn pọ́ọ̀tì yẹn tẹ̀lé láti fọ wọn dànù fàkọ́lá àwùzák fàkọ́lá àwùzák anábì wa ní àtò tàbí kẹ́ẹ̀ṣì lẹ̀ pé ẹ̀ṣì lè ẹ̀lì fọ́ tó bá sì wù ní ẹ̀lì fọ́ náà fún mọ́lá òkà ẹ̀ṣẹ̀ kọ́mbò nàìjíríà ṣèkù wa ní lẹ́yìn náà tó bá jẹ́ sí pé ọtí bá jẹ́ ẹ̀gbin ni nàìjíríà sàtà sí ìyàtà tó jẹ́ ẹ̀gbin tara gẹ́gẹ́ bí tọ́jẹ́ rí bẹ́ẹ̀ hmm? so ma àrọ̀kọ́ al-muslimuna fi aswaq al-madina àwọn mùsùlùmí ò bá ti máa dá nígbà tí wọ́n ṣe lè wọ́n bá ti máa dá sójú sí ọjà àwọn mùsùlùmí ọjà madina síwájú kí n tó sọ yẹn nga sheikh salih alimsimi rahimahullah ta'ala tó fi mú ọ̀rọ̀ kẹ́tẹ́kẹ́tẹ́ ìwà ńgbà kan ọ̀rọ̀ kẹ́tẹ́kẹ́tẹ́ wà ńgbà kan ṣe lè wọ̀ ó tán àlẹ́jì ní àlejò wa nítorí tẹ̀ bá wa kọ́ nílé ẹ̀fọ́ ni nígbà tó yẹ pé nǹkan ń jẹ́ ẹ̀gbin làmẹ́rì sọlá ọ̀tún àti pamọ́ láti ẹ̀kan fọ́pọ́ tàbí kan fọ́nù ìgbà tí ọtí òkè ń sẹ̀gbin nígbà tí ọkùnrin tó gbé àkèrè gbé ọtí wá fún àlejò sọlá ọ̀tún àti tó kún fọ́tí tó wà lóṣù àlejò ní tọ́wájú fún àlejò lẹ́gùn yẹn ìgbà tó ti di pé kò lè tá mọ́ tálẹ̀ sọlá ọ̀tún àti jíkó yà pé tó ti jíkó yẹ pé wọ́n ti ṣe léwọ̀ tó tù dà nìyẹn àlejò bá sọ fóun náà kọ́ fọ́ àkèrè ìgbéyàwó ká fọ́ọ̀sì ti eléyìí tí wọ́n fi ṣe ràkúnmí láti ṣe kẹ́tẹ́kẹ́tẹ́ jáde ní ọdún ọkọ̀ ìbá wọn kò bá sọ pé kóun náà fọ́ tiẹ̀ náà ni tàbí kó sọ pé kó fọ́ tí ò bá lè fọ́ kò yé bá lè sì so eléyìí báyìí clear gan pé ó túmọ̀ sí pé ọtí ò kì í ṣe kíni kò kì í ṣẹ̀gbìn so yín kẹ́ ṣe sọ́ọ́lẹ̀ sínú tí wọ́n mú wá ni pé ẹ wo ìgbà tí wọ́n ti ọtí lè wọ̀ náà àwọn tí wọ́n wà lọ́jà nígbà tí wọ́n ti ọtí lè wọ̀ káti gbé ọtí lọ́jà káfẹ́ lọ lọ́jà tó láwọn tó fi ń ṣòwò pọ̀ gan torí pé wọ́n mú yàrá yà ọtí gbà yẹn wọ́n ti gbọ́ ti lọ sọ́jà ìgbà yẹn ní olùpẹ̀pẹ̀pẹ̀ ìbá wọn lọ́jà pé tó ọtí ti lè wọ́ gbogbo àwọn tó gbé lọ sọ́jà lẹ́sẹ̀kẹsẹ̀ ni wọ́n ń dànù lọ́jà ṣé èyí tó bá yẹ pẹ́ gbé ẹ̀gbin ni wọn bá ti máa dá àwọn mùsùlùmí bá ti máa dá sọ́jà Madina lè aláwo láàyè jùzù ìkọ́ ònàjà tàbí fi tórókì mùsùlùmí torí pé kò dáa ká máa da ẹ̀gbin sójú ọ̀nà àwọn mùsùlùmí ẹ̀yin lẹ̀ wọ́n sì tó bá yẹ pé ọtí ọjọ́ ẹ̀gbin jẹ́ bí ìgbẹ́ bí ìtọ́ ṣé èèyàn lè máa da ìgbẹ́ sójú ọ̀nà àwọn èèyàn tí ẹ̀rì máa dàtọ̀ ẹgbẹ́ bá ṣe máa ń dà nígbà yẹn tó ń pẹ̀lú ojú ọ̀nà àmọ́ ìdí ń da sọ́jà yẹn tí ẹ̀rì máa darú ẹ̀ sọ́jà ẹ̀rì pé ìrìn darú ẹ̀ sọ́jà bẹ́ẹ̀ lọ́yìn ti sọtí. wọn ni qala sheikh muhammad rashid rizọ fi fatawa sheikh asheikh ah, muhammad rashid rizọ wọn sọ nínú fatawa wọn ní ah, page one thousand six hundred and thirty one min majmu'ati fatawa almanaw nínú àkójọpọ̀ fatawa almanaw wọn ni wa khulasatul qawl wọn ni eléyìí tó jẹ́ ṣókí ọ̀rọ̀ tó jẹ́ sọmrí annal kushula maddatun tahira wọ́n ni pé alcohol nǹkan kan ni tó má mutahira tó sì lè fọ nǹkan má tó lè má nǹkan wà rúkùnù min arkani paidaliya so bákan náà rí wọ́n ní orígun kan nínú àwọn orígun pharmacy ni tó ń lò ní pharmaceutical company wà wàlẹ̀ ìlàjù tìbí wọ́n ní bákan náà wọ́n ní ìwòsàn tébù ni iwosan tibu ìwòsàn tí a fi ń tọ́jú ara ni wọ́n sì ná àátù kẹsí ọ̀rọ̀ bákan náà oríṣiríṣi àwọn ilé iṣẹ́ lọ́pọ̀lọpọ̀ òun wọ́n fi ń se oríṣiríṣi àwọn nǹkan wọ́n tẹ́lẹ̀ kò wọ́sìnà àátù oro bákan náà oríṣiríṣi àwọn ilé iṣẹ́ lọ́pọ̀lọpọ̀ òun wọ́n fi ń ṣe oríṣiríṣi àwọn nǹkan wọ́n tele tadkhulu fiha maa la yoo min al aluya wọ́n ní kódà àìmọye ògùn tá a lè kà lowo nu lílo alkohol yii wọ́n á na tahrima isti'maliha ala al-muslimina yahulu duna ìtìkọ́nìhìn lè olómi wà fònúní wà àmàlì kẹfẹ́rọ̀tì wọ́n ní káwá káṣe lílò rẹ̀ léèwọ̀ fáwọn mùsùlùmí yóò kọjú wọn láti pàfẹ́kì ọ̀pọ̀lọpọ̀ àwọn ìmọ̀ àtọ̀pọ̀lọpọ̀ àwọn tuntun àtàwọn iṣẹ́ tó pọ̀ táwọn mùsùlùmí ní láti ṣe pẹ̀lú nǹkan yìí tàbá léèwọ̀ ni hiya min azami asbabi min azami asbabi tafawuq lórí àwọn mùsùlùmí kalkiniya gẹ́gẹ́ bí ìmọ̀ chemistry wàtọ̀ìdàlíyà wàtọ̀ìdàlà wàtọ̀ìdàlà àti ìmọ̀ pharmacy wàtíb wàlẹ̀ìláj àti ìmọ̀ medicine wàtínáà àti ìmọ̀ bá ṣe ń ṣe àwọn nǹkan tàndó wà ní tàhírímà sí ìmáàlì ha fi zalik wọ́n ní dájúdájú ìṣe lílo nǹkan yẹn léèwọ̀ fún àwọn ìmọ̀taka yìí kọ́dí àkóhùn sábàbà lè mọ́ okùnfà kí ọ̀pọ̀lọpọ̀ àwọn aláàárẹ̀ kan kú lọ wàlùmọ̀tìrùsìn àwọn tí wọ́n ti lọ́gbẹ́ ó lè fà kí wọ́n kú áwọ́ lè tó lè márọ̀bìhì tàbí kó jẹ́ káìsàn wọn gùn gan rọ̀dìyádá ti àlánìhì àríkó fa kí ìnira wọn kó tún lékún wàhálà kàlámù jẹ́ yìí mọ̀tínù ṣé sì ni ọ̀rọ̀ tí ibn rushd tó sọ ọ̀rọ̀ tó dáa kì í gan ni rahman allah ta'ala sùkọ́nà ọba kí wọn. náà wọ́n ní wà á máa kọ́ọ̀tù bá àgbẹ̀ àdúgbò àti ìṣe ìmìlẹ̀ kòṣòwò ṣùgbọ́n tí wọ́n fi tán ro oògùn papọ̀ pẹ̀lú díẹ̀ nínú alcohol fàyínà wò láyà kẹtẹ́bì tàhàrímà èyí sọ pé oògùn yẹn ti di haram ó sọ pé àwọn oògùn kan bẹ̀rẹ̀ sí pé ó láwọn percentage kéékèèké nínú alcohol lára tí ó hàn lára àwọn oògùn yẹn sòyúrò àwọn nìyẹn ò sọ pé oògùn yẹn ti di haram ìdàkan alcohol yẹn ti rọ̀ tó wá jẹ́ pé in papọ̀ mọ́ nínú alcohol yẹn kéré yẹn láyà zahar lọ́wọ́ asarun mal makhlud kò lápamọ́ nígbà tó ṣe rú papọ̀ pẹ̀lú ògùn yìí ẹ́n kàmá anna ala dhalika ahlul ilm gẹ́gẹ́ bó jẹ́ sí pé àwọn olùmọ̀ wà lórí nǹkan yẹn so wọ́n wá sọ̀rọ̀ wọ́n wá pé a nínú Mughni títí Ibn Qudama al-Maqdisi ní page three oh six ní mùjálá kẹjọ so a rí ọ̀rọ̀ tí ó jọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tó ṣe báyìí fi so tí wọ́n sọ̀rọ̀ nípa wípé tí irú nǹkan báyìí bá rò pọ̀ pẹ̀lú ọtí so àṣèlè ló ọ̀rọ̀ pọ̀ gidigidi gan tí wọ́n mú wá lórí pé ń táwọn olùmọ̀ sọ nípa irú nǹkan yẹn tó yẹ sí pé mo rí pé àsìkò nígbà mi láti láti ní kí n ka gbogbo àwọn ọ̀rọ̀ yẹn tàbí lẹ́yìn tí mo ti mú ìyẹn wá lálàyé rẹ̀ nínú àwọn kan tí mi tún gbọ́dọ̀ mọ́ mẹ́nu bà òun náà ni fàtàwà àwọn alájàfi dáìmà tí mo máa fi ṣe wá láǹfààní bákan náà fatawa alẹ́tẹ̀tù dáìmá ní fatawa 3900 wọ́n bí wọ́n lè rí bákanáà pé má ṣokùn alkùrù níyà kí ni ìdájọ́ colon kí ní kàgbẹ̀ta ń pè ní colon c-o-l àmì c o l o g N e colon ṣe rí colon yẹn step kan ni ìyẹn ni pé pàfíùmù kàdé tí wọ́n máa ń lò dáadáa tó yẹ sí pé àwọn gbajúmọ̀ òní kólọ́ọ̀nù yẹn wọ́n á ní kí ìdájọ́ kólọ́ọ̀nù yẹn sẹ́rí kólọ́ọ̀nù yẹn rí ó kọ̀ǹtéènì sixty to seventy percent alcohol fíra ní kólọ́ọ̀nù yẹn wọ́n á béèrè pé ṣé ìdájọ́ kólọ́ọ̀nù yẹn walkoshol àti alcohol is a strong milat the azorobin fèdíyà tán bá lò fún fún ẹ̀yìn fún ìtàfin tọ́jú ara wọ́n lò for medical purpose wọ́n ní kàtẹ̀kùhírí ìjòwú ẹ̀ ẹgbẹ́ bí wọ́n fi fọ egbò wọ́n fi pa àwọn kòkòrò ojú egbò wọ̀tà àpíl wọ́n fi sterilize wọ́n fi sanitize wà máa ṣokùnmù kàzálíkà albírọ̀ wọ́n ní bákan náà kí ìdájọ́ bíà wà máa rọ́ ikùn fìlbírọ̀ ti alẹ́ ti yúkútàbọ̀ àríhà kọ́líyà mílẹ̀ kòhùn àríbí tí lẹ́fẹ́ sọ nípa bíà fẹ́ẹ̀kan kọ́ sí lára pé ó wà free níbi alcohol pé alcohol non-alcoholic bíà ni tí lẹ́fẹ́ sọ nípa rẹ̀ so wọ́n ní alkuluniya colon walkuhul àti alcohol ìdá tó ìrìnlá ní azrazun tìbíyà tán bá lò fún for medical purpose wọ́n lò fún èròǹgbà tí wọ́n fi ṣètọ́jú ara kàtẹ̀tẹ̀hìrì jùrù ẹ̀yìn bóyá wọ́n fi fọ ojú ègbò ni wàtà àpéyì ni àbí wọ́n fi sterilize wọ́n fẹ́ fi sanitize ni fálábà tẹ̀lé dáríkì alájẹ́ fi dárí mà ní kò sáàbùrú bí irun káyì wàlbírọ̀ ẹ̀wárí bíà ìdá kẹ́rẹ̀ tí mùsùtẹ́mìlà aláṣẹ́ ìmìnà kòṣòwò tó إذا كان كثيره يسكر طبعا يجي فوق الكحول يعني يوم من تاجيج فلا يجوز استعماله كتو كلو يروبيا يعني تركني وكذلك خالية وإن كانت وإذا كانت خالية من الكحول طبعا يجي فري كيو الكحول بدل كنون الكحول كني فالأصل في الأشياء الحل so ìdájọ́ tá gbélé lórí ni pé gbogbo pátápátá ìdájọ́ rẹ̀ nípìnlẹ̀ ni pé n tó tọ́ ni a jẹ́ pé irú bíà yẹn tó bá jẹ́ pé non alcoholic bíà ni ìyẹn lè mu ṣe ṣe báyìí sìn so wọ́n ní wabillahi tawfiq wa sallallahu ala nabiyyina muhammadin wa ala wa ali wa sahbihi wa sallam so lè nìkan tí alájẹ́tù dáìmà tí wọ́n sọ so yẹ báyìí tó yẹ pé àwọn nàìjíríà pé a lè lo kí lè ń pè sanitizer so láti fi láti fi sanitize ọwọ́ wa nítorí pé a fẹ́ nípa kòkòrò torí pé a fẹ́ lò for medical purpose ni tó tí bá mi sùn tó àti wúrọ̀ àwọn ọ̀gá ipa fẹ́ lò for medical purpose ni bí àwọn spirit àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ rí ti jẹ́ nígbà tí mo ṣàlàyé ń da ẹ̀kọ́ alákọ̀ọ́kọ́ ṣùgbọ́n àwọn nǹkan yìí rè nǹkan tí àwọn olùmọ̀ yìí tí wọ́n sọ nìyẹn wọ́n lè fi ṣe wá ní àǹfààní náà ní ìparí mo fẹ́ mú ẹ̀rí kan wá nínú Sahihu Muslim èyí kò jẹ́ pípé ó ṣẹlẹ̀ sí Abu Dawuda kọ́lọ́mù bá lọ́sùn hàn kánà kó bá yọnu sí Abu Dawuda ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ sí tí àìmọ́ Muslim tí àìmọ́ Bukhari yàrá àìmọ́ Bukhari tí wọ́n mú wá nínú pàṣẹ wọn so nínú kìtàbù sọ́ì so kí ni ìkan náà wọ́n tó kí ó sọ̀rọ̀ nípa almuziu kí náà kìlá lúzíò kìlá kìlá lúzíò òun náà ni ọtí tí wọ́n fi iyọ̀ sí tí wọ́n fi iyọ̀ àtẹja tí wọ́n gbé sínú òun tí ọwá ti yí padà kúrò lọ́tí ó ti yí padà kúrò lọ́tí látara àwọn èròjà tán fi sí àti inú òun tán gbé sí kìlá kìlá lúzíò yẹn so títọ́wò rẹ̀ ti yí padà òórùn rẹ̀ ti yí padà sí ibà yìí kí ní ìdájọ́ irú nǹkan yẹn Abu Darda ìgbà tí wọ́n bí tó Abu Darda máa ń lo al-muzhiyu dáadáa so ṣẹ́rí al-muzhiyu yẹn ní sẹ́mọ́ fi ń ṣe spices náà máa fi ń ṣe àwọn spices àwọn nǹkan tí ẹ̀mọ́ fi tọ́ bẹ́ẹ̀ tá máa fi sóúnjẹ tó ń jẹ́ máa fi ń ní òórùn tó dáa yẹn tán bá ti wá ń fi àwọn nǹkan yẹn sínú oúnjẹ yìí máa ń mú oúnjẹ ní oorun tó dáa ó sì máa ń jẹ kóúnjẹ wù yẹn jẹ tẹ́ńpìlà lòmọ́síjù yẹn so wọ́n wá di àbúdàdà léèrè ìgbàdà àbúdàdà sọ ni pé zabaha zabaha alkhomro aninanu wa shamsu zabaha alkhomro aninanu wa shamsu ó ní sẹ́yìn ọtí tọ́wà ń bẹ̀ yẹn aninanu ẹja sẹ́rí aninanu yẹn jámù nùnú ni tó ń ẹja ṣúùd ẹja tó tóbi so ìtànkè ní jámù rẹ̀ ní ninan èyàn ní pé púpọ̀ rẹ̀ plúra rẹ̀ ní ninan ẹyọkà rẹ̀ ní nun so àbùdàrdà ní sẹ́rí ẹja núùnù tí ó pọ̀ tánkè ní ninan tán kó sínú ọtí yẹn àti ìgbé sínú òrùn ó ti kí ni ó ti ó ti ó ti ó ti sọ nǹkan òdì tó má torí pé dábàá àtúnṣọ yẹn àwọn àfáàjẹ́ pé wáyé pé ní tó ń sọ àkànlò èdè ní wípé ó ti tọ́ di bí ẹran tá a dú bó ṣe tọ́ láti jẹ bẹ́ẹ̀ ni ìgbé ẹja sínú ọtí yìí àti kábuyọ̀ sí kágbé sínú òun yẹn kó wá yí padà ó ti sọ nǹkan yẹn di nǹkan mọ́ta àjẹlò so Abu Darda radiyallahu anhu ó sì máa ń jẹ kí ni ó máa ń jẹ nǹkan yìí ó sì máa ń ṣàǹfààní pẹ̀lú ẹ̀ ó yé báyìí sìn so eléyìí báyìí náà nínú àwọn ẹ̀rí ni tó túmọ̀ sí wípé ọtí tẹ́ kò kìí ṣẹ̀gbìn tó gbé tó bá yẹ pẹ́ gbin ni nígbà tó rí báyìí rè tó padà yí padà yí àbúdáradá ò nílò tó yẹ bá ní ti kò nílò nǹkan yẹn ẹyẹ mi ò lè ṣàlàyé ní orí ẹ̀ tó eléyìí báyìí wà nínú nǹkan tí àwọn olùmọ̀ tí wọ́n mú wá lálàyé lórí wípé ọtí òfin ṣẹ̀mí náà láti láti mú òun náà ní pé pẹ̀lú gbogbo àwọn nǹkan yìí pẹ̀lú gbogbo àwọn àlàyé yìí a lè lo sanitizer èyí tó yẹ pé ó ní alcohol nínú ṣé bá yìí sìn láti fi sanitize ọwọ́ wa gẹ́gẹ́ bí àwọn elétò ìlera bá ṣe advice wa pé ká ṣe nǹkan yẹn nítorí kí àjàkálẹ̀ àrùn burúkú tó ń tàn káàkiri kó wọ́n máa ṣe kí ni kó máa fi ní kó máa fi ráyè wọlé sí ọ̀dọ̀ wa èyí bá so ilé ìbáyìí ní nǹkan tí mo ń ṣàlàyé láti mú wá tí mo lè ń ṣàlàyé gẹ́gẹ́ bí àwọn olùmọ̀ wọ́n lè ṣàlàyé mọ́sálà yìí pé tábàárẹ̀ yẹn tó lè ìlú nǹkan tá a kàn gbìyànjú ni pé a gbìyànjú láti ṣàlàyé àwọn nǹkan tá a rí lẹ́rìí fún kí lòun náà rí lẹ́rìí a gbìyànjú láti ṣàlàyé lọ́nà tí ó gbà yé pé tí ò bá yé tó bá takú lórí ẹ̀ kò ń ṣe mọ́sálà kan tí ó lè bí táwọn jùmọ̀ òru lọ bẹ́ẹ̀ bí táwọn apákejì náà lọ ṣùgbọ́n bí táwọn apákejì lọ bí yàtọ̀ fún kàtàwọn jùmọ̀ òru lọ tí mo ṣàlàyé òun ló fẹsẹ̀ nílẹ̀ ju òun ló dẹ̀ lẹ́rìí ju òun ló dẹ̀ fọkànbalẹ̀ ju ó ti bá mi dẹ̀ nítorí pé nǹkan yìí rèé àwọn kan táwọn mùsùlùmí ní bùkátà sí lásìkò yìí láti ti ní bùkátà sí láti ti máa ní bùkátà ó jẹ́ ojú mà tí ó wẹ́ agbọ́dọ̀ fi wo ọ̀rùn yẹn gan tí kìí ṣe pé èèyàn kàn fi àmọ́ta ìtara àbí ìgbónára tí wọ́n ń sìn yìí so a kàn fi máa ṣe fatuwa fáwọn èèyàn so eléyìí tí mo sọ yìí mo sọ nítorí kó lè jàǹfààní fún àwọn ọmọ ìyá wa tí wọ́n rí fáwọn ní bùkátà sí kìíní ṣùgbọ́n kí ìfúnpẹ́pẹ́ mú wọn látara wípé ẹ̀mí wọn ń gbọ̀n lórí lílo kìíní ìtorí èyí tí wọ́n ti gbọ́ àti tí wọ́n ní ní ìlàkà fún ẹ̀sìn lórí bá a ṣe ń lò pẹ̀lú ọtí àti bá a ṣe ń lò pẹ̀lú ògógóró nílẹ̀ pé tí èèyàn bá gbọ́ èyí tí a ti mọ̀ nípa títóbi òfin ọlọ́run bá tó fẹ́ mú yàn sanra sí lórí ẹ̀ tí èèyàn bá tó wá rẹ̀ tó tó fún yàn ní fásitì tó ní ṣe pẹ̀lú hamasa fún ẹ̀rọ pé èèyàn náà ó tún ń fọ́ òkú ah, kíní nítòótọ́ so ó sì tọ́ ni tí kì í bá kí ṣe mímu bí ṣe bá ń sèso kódà alukóhólì gan tó bá ní ṣe pẹ̀lú pé ó rò papọ̀ pẹ̀lú àwọn oògùn kan gan tó àwọn olùmọ̀ṣẹ́ kódà yìí pé a lè lò nígbà tí ò bá ṣe lápa lára oògùn yẹn níbàámu sí akáàbù tó wá látọ̀dọ̀ àbùdàkúdà àti àwọn nǹkan míì táwọn olùmọ̀wò kan wòye sí lórí àwọn nǹkan yẹn fẹ́ẹ́ pé yóò mú yóò gbé ìfúnpinpin kú fáwọn mùsùlùmí yóò yí káwọn mùsùlùmí kí á lè fún ìlàsìsìn ìmọ̀ fi àmọ́ta àti ìtara fẹ́ẹ́sì pé kò dé pẹ̀lú ẹ̀sìn kò gbáyé dé pẹ̀lú mà láti àmọ́ fi ara wa lé mà lórí àwọn nǹkan tó yẹ pé àníbù káàtà sí tí ẹ̀sìn òṣìṣẹ́ ní èèwọ̀ níwọ̀ lórí tó mọ́ bẹ́ẹ̀ lọ́wọ́ Allah subhanahu wa ta'ala kí ọlá kò kí ó ṣe àlàyé yìí ní sábàbí dáadáa fún mi ní ilé ayé àti ilé ìgbéra kéyàmà ọlọ́ba lọ́sùn àtàrà kọ́mọ́ kó jẹ́ ìbàlẹ́jẹ́ òkúkú fún mi ní ilé àti ilé ìgbéra kéyàmà ọlọ́ba lọ́sùn àtàrà wọlá pé òun ṣe ìfẹ́ lórí tìbí délẹ̀ tí kìí bá ti pé ìfi ìmọ̀tẹ́yàn láǹfààní láti rí lọ́dọ̀ àwọn olùmọ̀ ìfi tàwọn èèyàn láǹfààní lórí ẹni tí ó bá wà nínú tuntun nínú àwọn àsìkò yìí tí ó lè wá ọ̀nà àbáyọ ṣe wà ní sèyí. eléyìí tó bá ṣe dédé tọ̀rọ̀ ọlọ́run ọba àti tàlẹ́bì nínú ẹ̀ látọ̀dọ̀ ọlọ́run ọba lọ́sù fáwọn ọ̀tá lọ́bẹ̀ lórí àwọn eré tó bá jáde ṣe tó wá látọ̀dọ̀ ní kódà forí jì ẹ̀yàn ọ̀yá mi náà lápapọ̀ wọ́n àjọ pàṣẹ ọlọ́run lọ sófà ẹ̀ka aláàbùn ọ̀tàndì àṣẹ́gbẹ̀lá ilà àǹtí àtẹ́sọ̀rọ̀kẹ̀ wà tó wílé wọ́n sára àwọn àríkùn wa rahmatullahi wa barakatuh